gbà wọ́n ló wà o. Hmm, ilẹ̀ rí ká ọlọ́run rínú àṣegbè kan ò sí o oh, àṣepá. to cry. What if I decide not to die? Ohun gbogbo tá a bá ń ṣe láyé ń bí. Lélẹ́dùn ọba mi rí. Ah! Ayé mi o! Ah! Eh! Ah! Eh! Kí ló ṣẹlẹ̀ báyìí? Mo dáràn lọ síbi. bínú sí mi má bínú sí mi mi ì ní pẹ́ kí n tó dọ́dọ̀ ẹ̀ mọ́ má dọ́dọ̀ ẹ̀ má bínú jọ o ṣe o ṣe. sà <laughs> oúnjẹ ti fẹ́ jinná sà. ẹ ọ̀nà ah, ọ̀nà mo mo lè dúró jẹun mọ́ time ti lọ mo ti ń kánjú ok màá ló ń tiẹ̀. ok sà. díà èmi ti ń lọ o. ah. Eh? títí ló wá bá mi nílé ìsìn ó sọ pé ó ti ń jáde. yes. àpò tí wọ́n ní wọ́n ń dáná fún náà. mo mọ̀ mo mọ̀ má bínú jọ mi ò lè dúró jẹ mọ́. ó sọ pé ó fẹ́ jẹun tẹ́lẹ̀. yes òótọ́ ni mo sọ bẹ́ẹ̀ bọ́ mo ti pẹ́ èmi àti ọ̀rẹ́ mi tàdí jọ ń lọ síbi tí a fẹ́ lọ kí n tó bá bẹ̀ gba ọ́fíìsì uh-huh. ó ti ń kánjú. dẹ́mu kan ní kí n sọ fún náà ní o tí n bá ti kúrò ní ọ́fíìsì mọ́mì ní kì í yọjú sáwọn máa yọjú sí wọn. Mm. Mm. ṣé everything wa okay ṣá. no no problem no problem ọkàn ní kí n yọjú sí wọn náà ni. ọ̀rọ̀ àdáni jó jẹ́ kí n tètè máa lọ. Mm. bọ má pẹ́ dé o. no no no no mi ò lè mi sọnà. no mi ò lè pẹ́ mi ò lè pẹ́. that's all right darling. ṣé o ní hug mi ni what's that. that's my love. <laughs> be good o. all right darling. all right baby. o take care ya. all right love you. darling. titi. Well. èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyè ọlọ́run ní jẹ́ kémi kú o spirit báwo èmi fúnra mi ṣe sọ anífowó ṣe ló dúró wájú ẹ kí ló ṣe. fọlákẹ́ fọlákẹ́ kí ló ṣẹlẹ̀ náà ó embarrass me now. ṣé o mọ̀ pé tala wà ní kí ló ṣẹlẹ̀. ṣebí ṣẹyẹ ni o ti kú ni. ṣẹyẹ sọ wípé èmi ti kú èmi ò kú o èmi ṣẹ̀san ni mo dúró wájú ẹ kò sí nǹkan tó ṣe mí o. ìwọ náà níbo ló wá gbà lọ láti ọjọ́ ẹ náà iṣẹ́ mi ni lẹ́yìn takò school tí mo dẹ̀ ti ní opportunity àti rí iṣẹ́ mo kàn máa ń travel káàkiri ni iṣẹ́ yẹn máa ń gbé mi lọ sí Port Harcourt Abuja káàkiri káàkiri ni kò sí tó ṣe mí náà. ó yẹ kó tẹ̀ máa contact àwọn èèyàn náà once in a while. àfi sùúrù mo ti lose contact àwọn èèyàn wa like irú ìwọ náà tí mo rí ẹ nísìnyí ọjọ́ òlèmi àti ẹ ti sọ̀rọ̀ last eh? okay that's alright that's okay ṣẹyẹ náà ń kọ́ ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. ṣẹ́sán meet ọkọ mi i'm darling ṣẹ́sán. gbogbo drama tẹ́ ń ṣe látàárọ̀ òfà tó yà mí lẹ́nu. ẹ ẹ ọ̀nkú àfi sùúrù o bóyá nítorí pé àti ríra ti pẹ́ òun ló fà á tó fi ń ṣe gbogbo tó ń ṣe yẹn o àdìjọ law school ni o pẹ̀lú ṣẹ̀yẹ tó ń sọ yẹn ẹ lẹ́sà. ẹni wò táwọn yorùbá ti ríyàn for a while ìsọkúsọ lọ́wọ́ wa sọ kẹ́mi lè fi gùn ní sà. àmì o àmì ọlọ́wà jẹ́ kẹ́mi gbogbo wa gùn ẹ ṣe gan ni ẹ ṣe gan jẹ ẹni yẹn lóun ti dé náà about ẹ ká tó okay. okay. later all right. mo ń gbọ́ nǹkan tó ń sọ. bọ̀dá mi eighty five thousand naira ni gbogbo owó yẹn bọ̀ mọ́mí sọ wípé forty thousand naira máa fún mi nínú eighty five thousand naira. mo dẹ̀ bèrè lọ́wọ́ pé mọ́mí ìbọn lẹ́yìn kìí ṣe eléyìí tó kù ó ní kí n lọ wá sí fún ara mi bọ́dá mi ṣé kí n máa lọ tọrọ owó lọ́wọ́ ọkùnrin ni àbí bó ló fẹ́ kí n ti rí i. mọ́mì ló sọ bẹ́ẹ̀. yes mọ́mì ló sọ bẹ́ẹ̀ fún mi. ló mm, dáa máa stress ara ẹ màá wo nǹkan tí màá ṣe sí kí n tó lọ. Ah, ṣe sọ ọkọ mi bá ló wọlé. <laughs> kò tí ì pẹ́ náà mo ṣẹ̀ṣẹ̀ láìpẹ́ yìí ni oh mo dẹ̀ ti bèrè yín eh, mo ti bèrè yín wọ́n lè ṣe nǹkan nìyà mo wà pé kí n má disturb yín. ṣé o ní kí n ìyá nǹkan àtàwọn ọmọ. aláfíà ah, everybody o àdìpẹ́ máa yọ sí màámi. ọ̀rọ̀ nípa nǹkan tí ṣe wà nídìí ní school lèmi àti ẹ̀ ń sọ̀kẹ́ tó wọlé yẹn ó jẹ́ kó yé mi wípé eighty five thousand naira lòún nídìí ní school pé bọ̀tẹ́ sọ wípé forty thousand lè máa rí fún un ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ màámi. kó tí mo lágbára náà nìyẹn mi ṣáà ní lọ jáde. Ah, màámi màámi ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ah, ṣé ẹ wo ṣé torí pé ń wo ṣẹwà tó lómi lára tó dàbí búrẹ́dì tó jábọ́ sínú omi ìyẹn tó ẹ má máa fojú yẹn wo àbí ṣé ẹ fẹ́ kó máa tẹ̀ lọ́kùnrin káàkiri kó máa lọ tọrọ owó lọ́wọ́ wọn ni kò lè hẹ́pù tó wà lẹ́ o mami tá bá ti mọ̀ wípé ẹ lówó lọ́wọ́ ẹ dẹ̀ ní ìdó owó mo ti sọ fún yín láìmọye ìgbà ẹ ránṣẹ́ sí mi màá wo nǹkan tí màá ṣe lórí ẹ̀. ìgbówó ọkọ mi mo ní kí n má máa yọ ẹ lẹ́nu gbogbo ìgbà náà ni. ìyá òun ṣe fẹ́ ìlú mi ah it's alright ṣé wa kò sí problem gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún tí mi ò bá rí owó yẹn fún ẹ kí n tó lọ lónìí màá fún ẹ very soon yẹn ò lé. thank you bọ̀dá mi mo trust you bọ̀dá mi tẹ bá tún lè jẹ́ kí n mọ̀ ẹ máa fi mí lẹ bẹ́ẹ̀ yẹn ló ti yẹ yìí. kòkòrò jóòbí jóòbí no kòkòrò jọwọ́ jọwọ́ ó ti yé mi ó ti yé mi. mami ẹ ránṣẹ́ sí mi pé kí n yọjú sí i àyà mi lè jà. kí ló ṣẹlẹ̀. kò sóhun tó ṣẹlẹ̀ kò sábúrú grandma náà náà kọ́ pè náà ní kí tèmi pẹ̀lú ẹ̀ kájọ wá káwá yọjú sọ. grandma kí ló ṣe grandma. bóyá àárò wa kọ̀ ń sọ wọ́n ni ṣùgbọ́n kò sáburú eh. ara wọn dẹ̀ lé dáadáa. ẹ ẹ ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ni kò sí problem ehm, ẹ̀yin ni kẹ́ time tó máa convenient fún yín tá a lè lọ èmi náà á wo schedule bí movement mi ṣe máa rí so èmi gan ti miss grandma <laughs> ó dẹ̀ máa dùnnú mi ti bá rí wọn. <laughs> Eh, kò sí wàhálà. ṣùgbọ́n a sílẹ̀ o kódà àṣẹ ẹ̀sìn gbogbo náà fẹ̀dífẹ̀dí ni kó tó ju kú òde yẹn ṣe káàbùrú ẹ̀ gbé díẹ̀ wá. it's okay má jẹ. ṣẹ́wà gbẹ́rọ ìsìn yẹn wá fẹ́ gbọ́n ẹ kó jẹun kó tó máa lọ o. tí ẹ̀gbọ́n náà ṣẹyẹ ṣe bó sọ wípé ṣẹ̀sán ti kú ni ah, èmi rí ṣẹ̀sán mo wá àtàkẹ́. irọ́ o máa yí o mi ì sọ fún ẹ pé ṣẹ̀sán ti kú mo sọ fún ẹ pé mo lálàá wípé ṣẹ̀sán kú nǹkan tí mo sọ fún ẹ nìyẹn ó lálà. àmọ́ ò ṣàlàyé dáadáa fẹ́mi o. kan tó sọ fún mi jẹ́ ìwọ̀n sọ wípé ṣẹ̀sán ti kú o. Ah, ṣùgbọ́n ó ṣáà ti rí ṣẹ̀sán báyìí ṣó gba nọ́mbà ẹ̀ gbà tó rí i. nọ́mbà èmi ò gba nọ́mbà o torí ijọ́ tí mo rí ṣẹ̀sán èmi àti ọ̀rẹ́ la lájọ wà so ṣó dẹ̀ mi lè gba nọ́mbà níbi tí bọ́ọ̀sù wà. tó nínú àmọ́ ah, oh god Ah, ṣé kò le o. kò sí nǹkan kan bọ̀ ó kọ̀ dà pé ìgbà tí mo lálà yẹn tí mo wá lọ sọ́dọ̀ pásítọ̀ mi tí mo ṣàlàyé fún wọn pásítọ̀ mi wá ní tí n bá ti ríṣẹ̀ sàn pé kí màá ti ẹ̀ka jọ wá sọ́dọ̀ wọn ni. Eh, eh, ìbàdàn rẹ̀ ti wá rí báyìí sìn kí la máa wá ṣe. jẹ́ ká fìyẹn lẹ̀ kí ló fẹ́ mu. bàbá ọkọ mi bàbá ọkọ mi tó jayé jù ah, ah. kẹ máa tí mo nǹkan tí mo mú láti jọjọ yìí ṣe nígbà tí mò ń lọ bẹ̀ yẹn ń sin ọ̀dẹ́kùn lèmi fẹ́ lọ gbà ń bẹ̀ yẹn o. má sọ fún mi pé ọ̀dẹ́kùn ni òun náà ti fẹ́ mu o. òun ni o. ọ̀dẹ́kùn yẹn gangan gangan. you're now talking. obìnrin ọ ti wá fún ọ̀dẹ́kùn ṣe yín báyìí. báman báman ẹ jọ̀ọ́ ẹ fún mi lọ́dẹ́kùn kó bẹ̀rẹ̀. ọ̀rẹ́ eléyìí tá a rí eléyìí ojú máa rẹ̀ ọ́ mi ti bá <laughs> ọ àlejò ńlá ni mo gbà yìí o. àlejò ńlá. ẹ ṣe é láwùjọ gidi gan. ìṣèkú wà lọ bẹ̀rẹ̀ mi. mo fún ni bàbá máa jẹ́ tẹ́ máa ní ẹ ti wà ń dùgbà yìí ẹ ti lọ bá kan ẹ ti lọ bá. bẹ́ẹ̀ náà lèmi náà ṣe wá kí ẹlẹ́ni pé bókè bá lọ bá mọ̀ mọ̀ mú àlọ́ bókè. o bá tiẹ̀ ti wá sọ fún mi màá ti ṣe yán màá ti ṣe orúkọ ẹ̀. ọ̀rẹ́ mi tiẹ̀ ṣe lè sọ̀rọ̀ ó láwọn nǹkan tí mo fẹ́ fẹ́ sọ. ẹ ẹ wo gbogbo tó bá máa bá mi sọ jẹ́ kó dúró ó ní láti rẹ̀ ń gbẹ ó ti pẹ́ tí mo ti rí àgbà. wọ́n ṣílẹ̀. àmì ooo. Ah, ó ti pẹ́ èmi gbọ́dọ̀ má ṣe é lálejò. ó lọ́rọ̀ kan tí ó ń dùn mí tí mo fẹ́ bẹ̀ sọ. ṣé kò sí. situation tí mo rí àbúrò yìí mi ò láìkẹ́ o. ìlú náà wà. títí of course. ṣó dẹ̀ mọ̀ wípé a kì í tó ní bá rìn ká má tọrọ bára ẹni sọ. So àbúrò ẹ̀ máa ṣe ọmọ odò orí pé wà rèdí kó lọ́sà ṣé bí ìwọ lélẹ́yìí o ti márì o ti bímọ kí ló burú nù ẹ kí àbúrò ẹ wà máa máa àwọn ọmọ ẹ ó wà lọ ń ṣọmọ odò ń kan ọ̀rẹ́ mi nǹkan tí ò dá ò dá o. ọ̀rẹ́ ní àkọ́kọ́ náà inú mi dùn wípé o nǹkan bẹ́ẹ̀ o dẹ̀ sọ fún mi because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rẹ́ wa tó kù náà máa rírù kọ́ bẹ́yẹn tí wọ́n ní sọ́tọ́ máa máa tẹnu bọlẹ̀ káàkiri inú mi dùn pé wọ́n ń ṣèyàn bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì tí n bá sọ wípé mi ò mọ̀ pé iṣẹ́ títí ń ṣe nìyẹn irọ́ mo pa mo mọ̀ bẹ́ẹ̀ ni mo mọ̀ kò ṣe pé mi mọ̀. má gbàgbé wípé ọba kan nìyẹn àti ẹ̀jọ̀ jẹ́ kò ń ṣe ìyàkùnrin bí wa tó bá jẹ́ wípé bóyá ìyá kan náà ló bí àwọn méjèèjì mo lè ní pé bóyá ah àbúrò mi ni ẹ̀jẹ̀ mi gangan ni pé bí a kó máa bọ̀ nílé so a mọ ohun tí fún tẹ̀dọ̀ mi má lè gbàgbé wípé ilé olórogún ó níyọnu gidi gan nígbà tí àwọn mọ́mí ẹ̀ wà láyé ah, wọn ò gbọdọ̀ rí títí pẹ̀lú wa bíi pé bóyá a fẹ́ pa wọ́n ni àbá fẹ́ ṣe oríṣiríṣi oríṣiríṣi gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ṣe bí nígbà tí ìyá ẹ̀ kú òun ló ẹ̀ṣẹ̀ wá ń súnmọ́ wa ká ní ìyá ẹ̀ wà láyé ni kò ní tẹ́rù tó máa sọ gómìnà tiẹ̀ fẹ́ wá sọ́dọ̀ mi àti pé oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ti lọ tí ọkọ èèyàn lè kúrò ńbẹ̀ so ìdí nìyẹn wọ́n dẹ̀ ni pé tíṣù èèyàn bá ń ta èèyàn máa ń fọwọ́ bò jẹ ni èmi náà rè kò ṣe pé bóyá owó kan náà ló ti dé bákan bákan ọjọ́ tá a bá rí jẹ àlà wọn bá ṣe ń kóòbù ọjọ́ tí ò sí náà àánú la mọ́ bá ṣe ń gbàmọ́ bọ wo tó bá ti wá bìbà yìí everything tó ń ṣẹlẹ̀ láyé mi ló máa mọ̀ so reason yẹn tí mo ṣe rọra wà lórí ọwọ́ ara mi. ọdún tó rí yẹn sọ wọ́n ṣòwò pé mi ni mo rí tí mo sọ àìmọye àwọn ọ̀rẹ́ wa mi tó jẹ́ pé mo máa rí tẹ́pọ̀ mo máa lọ sọ lẹ́yìn gẹ́gẹ́ bó ṣe sọ tẹ́lẹ̀. all the same ó mọ̀ wípé blood is thicker than water àbúrò ẹ̀ ṣì ni bóyá kò dẹ̀ bá wáṣẹ́ síbòmí mm-hmm. kó jẹ́ kó máa gbé lọ́dọ̀ ẹ̀ kò ní mí nìyí. Mm-hmm. ọ̀rẹ́ ó ti yé mi èmi náà rí pé gbogbo èyí tí mo ti ń explain látàrí kò yé ẹ tó ẹ mọ̀ rẹ báwo ni báwo ni last trip ẹ lọ sí Dubai jọ ta ló wà lójú ọpọ́ nísìnyí orí bò ń glow ni báwo ni gbogbo ẹ̀ gist mi nà ọ̀hún oh, ó gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ kò tà àbí. Ah, mi ò sọ pé kò tà ọ́ ó kàn kí ni. mo ti fi gire kúrò. náà mi ò ní pé kò ta o àmọ́ gbọ́n wọn post ẹ ní social media tó máa ń fọ́ mi lórí ọ̀rẹ́ mi báwo ló ṣe lọ ta ni Mr. Right náà. ọlọ́run. àwọn ìlú lára. olúwa ti ṣeun ara ti ṣe ṣeun ṣeun. ẹni kèmí àti ṣẹ̀sán wá rí mi ṣé o sì. kò sí àmọ́ ṣẹ̀sán mo ní bá a sọ̀rọ̀ àmọ́ kó lè ṣojú rẹ kí wọn náà gbọ́ ní ẹ̀dọ̀ wa ṣẹ̀san dákun mo fọlọ́n bí ọ ìgbàkúùgbà tó bàjẹ́ rí mi yàn rí i pé o ní ohun tó tó fún gbogbo èèyàn lọ́wọ́ bó ṣòwò ni jí ó kárí pàápàá kó rí i pé dọ́dún abẹ ni o. grandma ṣé wọ́n fi ẹjọ́ mi sùn yín ni àbí kí ni wọ́n ní mo ṣe fún wọn. kò ń ṣe kó fẹjọ́ sùn ẹ̀dùn ọkàn rẹ̀ ló sọ fún mi o ó lóun fún gbogbo àwọn èèyàn ní nǹkan ẹni ilé rẹ̀ kọjú sóun ó fún ní nǹkan ó sì yà wọn kọjá báyìí bóun ṣe ń wọ ọlọ rẹ̀ àmọ́ tìgbà tó ti sọ̀rọ̀ ń fún mi aláti ńlá ọ̀dà aláburúkú ni o hmm. elédùn òsì ní jákàlà burúkú ṣẹmọ lára o ò ní rí láburú o. grandma èmi ò understand ní tẹ̀yìn tra àti sọ yìí náà kí ni eh, màmá àbẹ̀ní sọ pé mo ṣe fáwọn ah, mo wá mo fáwọn kan lówó ṣé bẹ́ẹ̀ tó bá wọn mo lè fún lówó àṣé ah, dandan tí n bá ti wá síbí báyìí tí n bá ti wá wòyìn mo gbọ́dọ̀ fún wọn lówó ni èmi ò rò pé yẹn jẹ́ dandan náà and apart from that ṣé wọ́n mọ iye tó wà lápò tèmi náà ni wọ́n ò mọ̀ náà ah, ẹ wo èmi ò rí sí gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn o èmi ò láìkẹ́ o. màá lọ kí fún ọ pé bàbá. ṣe sọ ọmọdé ní ṣọ́ọ̀dà kùn sórí ijó mi bó bá ti wá kódà bó dówó tó fẹ́ fún mi nìkan níbẹ̀ lọ́rẹ̀ mọ́ ìyọ̀dá kó kó gbogbo rẹ̀ fún oh ẹkùn ṣàgbé lọ fàbẹ àbá bá sì ní tèmi ò ní fojú sunkún rẹ. ọ̀sẹ̀ ṣẹ̀sán gbọ́rọ̀ sí ìyá àgbà lẹ́nu o gbọ́rọ̀ sí wọn lẹ́nu o gbọ́rọ̀ sí wọn lẹ́nu o. ok mami mo ti gbọ́ mo ti gbọ́ nǹkan tí grandma sọ tókè. n tó wàá ṣe fún mi mo fi kúnlẹ̀ abẹ́ àmọ́bíọ̀ ẹ lọ bàbẹ̀ ni o àfi kẹ́ ẹ bẹ́ o. grandma kàbá kú mi báyìí ká lọ bẹ̀ wọ́n. Ah, dandan ni. àbọ̀tí irú ẹ̀bẹ̀ wo nìyẹn náà láì ṣe pé bóyá mo ṣe mi ò ṣe wọ́n náà ah, inú ajé wo lè lè báyìí. Eh, eh? ẹ ọmọ èké ní í Hmm. kádọ̀bálẹ̀ faraàlà ò ní a máa ga òun àfi hmm. olọ́bẹ̀ kódà bówó tún wà lápò rẹ̀ kó o fún kó rẹ́rìn kó kó inú rẹ́rìn kú ọ ló bá tán. ok mo ti gbọ́. tá a bá ti ń kúrò níbí ibẹ̀ là ń lọ jọ ọkọ mi bá a bá ti ń kúrò níbí ibẹ̀ là ń lọ tá à ń lọ bẹ́ẹ̀ o hmm. a máa lọ bẹ́ẹ̀ o ti kan dandan o. kò ju ṣẹ́sán ẹ̀fọ́ wà lé mo ti fẹ́ jẹ́ bó lo iṣu pẹ̀lú àmàlà iṣu. ẹ̀mí wà òkè báyìí. Màmí, hmm? èmi á jẹ. Ah, ẹ wọlé eh. ẹ bá ń wò. Ẹ ṣe dùn. Ìyá ìgbà ẹ ṣe ń wọ. Ẹ ṣe àdúpẹ́ mà. Ẹ kú àlejò wá. Ẹ ṣe àdúpẹ́ mà. Ẹ ṣe kọ̀ mà. Ẹ̀yin mo ṣàfọ̀ sọ̀gbọ́n o. Ẹ̀gbọ́n mi ìgbà yẹn nù. Ah, ah, dọ̀kan. Ah. <laughs> ẹni àgbà <laughs> oh, ẹ báwo ni ẹ tẹ̀lé ọjọ́ mẹ́ta. ẹ ká àlejò ṣé òṣì ìwà ìtọ́mọ̀ o ṣí ọmọ rí ẹ̀gán sọnù ah. ṣe bí ọmọ ẹ̀yìn ó ń lọ́kọ́ ẹ̀ kí mọ́lẹ̀ ó kọ́kọ́ lù nílùkulù ó ṣẹ̀ wá sọ fún wípé òun àrípòun rẹ̀yìn ẹ̀ òun gbẹ̀mí lẹ́nu ẹ̀ kóun tó padà lẹ́yìn lọ́mọ bá wá sọ fún mi <laughs> mo wá lọ jábà mo kọ́kọ́ débẹ̀ báyìí mo fún lákọ̀ọ́gbà tí mẹ́ta. Yeah ó tẹ̀ ní o máa rẹ́yìn ọmọ tèmi igbá nìyàn pẹ̀yàn kì í pawó wọ́n bá tẹ̀ máa wá rẹ́yìn àwọn èèyàn kì í ṣọmọ tèmi yan ni mo lọ kí wọ́ fún. ìwọ náà gbọ́ràn sọ́kọ rẹ lẹ́nu ọkọ báyìí ló lówó rẹ ẹ̀yà o àní rẹ̀ṣù o. ẹ wo màmá obìnrin tó ń kó ti pọ̀ jù tí má dẹ̀ ti lè complain ní báyìí lúkúlù ló má máa nà mí torí ẹ̀ mo ṣe wá sọ fún màmí. ṣé ìgbà tó fẹ́ fẹ́ ọmọ lọ́wọ́ mi ṣé ó sọ fẹ́ wípé òun máa fẹ́ yàwó lọ́mọ mi nígbà tí ọba mi sọ pé òun máa fẹ́ yàwó lọ́mọ mi kò sáde òun pé máa fẹ́ yàwó lọ́mọ mi ó wá là kóbìnrin ọmọ mi ò wà tó sọ̀rọ̀ <laughs> mo jẹ́ kó mọ̀ pé ẹran tá a fà tí ó jà òun ló ń jẹ́ nọ́mọ̀. ẹ ṣẹ̀san ó ti ń pẹ́jù kó tó wá wo grandma àbódìgbà tí ọlọ́jọ́ bá dé lẹ máa ṣẹ̀ṣẹ̀ di màálù mọ́ ẹ̀yìn mọ́tò tẹ́ máa kó àwo tẹ́ máa pé ẹ̀ ń pẹ̀gbẹ́. Ah, ah ó ti ń pẹ́ ju o kí ni kí ni iṣẹ́ tó wọ́n tàrẹ ò balẹ̀ kí ni dé tó fẹ́ lù mí pa wo ìtẹ́ ìjẹ́ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ kù wá jẹ́ o ewé ní gbàgàgbàgà ẹ̀yẹ lẹ́ni ẹni tí màá fi sọ̀rọ̀ ẹnu mi tọ́ bá tí n bá rí tó bá fapá gbá mi wo ó yẹ kó o ti mọ̀ yàtọ̀ ní èmi ò lè ṣe kémi má sòótọ́ ọ̀rọ̀ ká wí ká kó sọ̀jú pé ká máa bọ̀kìbọ̀kì ara wa lọ n wọ́n ń kò dáa o n kò dáa. ẹ ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ mà ó ti yé mi èmi náà á ṣe àtúnṣe màmá wa yọjú sí wọn ní gbogbo ìgbà ẹ ṣe gan ma. ẹ tọjú ìyá àgbà torí kọ́mọ lè tọ́jú yìí náà ìyẹn kì í ṣe pé wọn bá ṣe fàgbà lọmọ lẹ ọmọ tí ilẹ̀ máa san fún yín epo ikọ̀ yóò bá jàró ajẹsàn mọ rí yín náà. ẹ má ìtì lọ mà ẹ má ìtì lọ ọlọ́run ló sọ wípé kẹ bá wa ní ibi tá a wà yìí n tí grandma sọ náà ni wípé ká yọjú sí ọdọ yín náà ládẹ̀ nílérò gbà wípé à ń bọ̀ but ẹ ní sùúrù mà ẹ má bínú. kí n kan fún yín ní ìwọ̀nba ṣéǹjì yìí. ká wí ká fowó sàn ju ká wí ká má wí ká ọmọ ọkọ ok ẹ má bínú sí mi mà. ìyá omi ẹ̀jẹ̀ ẹgbà ẹ kò bá mi fi ṣòwò owó káàdì. gba ọmọ rẹ ni jẹ. a máa ṣe gbogbo ìgbà á dúró owó tó máa ń fún mi. má ṣe bá oúnjẹ ọmọ ní àdúgbò gbàjẹ́dá lẹ́ni ìgbàlọ́ rẹ̀ mọ́mì ẹ jọ̀ọ́ ẹ má bínú kì í ṣe pé mo fún yín lówó kan tó pọ̀ kẹ́kàn bá mi fi ilé ìra ẹ̀kọ́ ni <laughs> ẹ jọ̀ọ́ mà. ẹ má ṣe bẹ́ẹ̀ mà ẹ jọ̀ọ́ mà ẹ kàn fi ẹ̀kọ́ fi ra ẹ̀kọ́ ẹ̀kọ́ owó ẹ̀kọ́ lílé yìí mà. bó bá pè mí ló ń bínú sí i káyé. owó ẹ̀kọ́ ni ẹ má ṣe bẹ́ẹ̀ mà ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ah, ìwọ náà bó ṣe bẹ́ẹ̀ sọ ara ẹ o sọ mm. ara ẹ o. girama eh, hmm? alèbìnrin bá ti lọ jáde lẹ ẹ ṣe gọmà ẹ ṣeun ẹ ṣeun. ẹni burú mọ ẹni tí ó sọ fún ní wá wọn ò rú fún ọ. Hmm? grandma. ọ̀rọ̀ èèyàn mi ló ń wò. Hmm. Hmm. ẹyin má tún bọ́dà àti sọ pé fẹ́ sè wá ẹ padà sínú ilé ẹ ṣe gọmà ẹ ṣe àdúgbò mà. ẹwọ á náà wọn ní o. olóhùn ní. Mm, mo five thousand naira lọ pé. five thousand naira eh, eh, five thousand kò sí nǹkan tá a fẹ́ ṣe o máa wá padà lọ bá nínú ní kó mú fún ẹ pé tí n bá ti ní change màá wá fún ní owó ẹ. Ah, màámi, kí ló dé máa ní kí n lọ gbà àwọn nǹkan nígbà tó jẹ́ pé owó tí bàdà ṣẹ̀sán fún yín ṣì wà lọ́wọ́ yín owó tíṣẹ̀ san fún mi wà lọ́wọ́. ó five thousand lọ kí n yọnu ẹ̀ hmm. o ṣeun ọkọ mi ṣé o rí owó tíṣẹ̀ san fún èmi yẹn èmi o mi ò ní fi ọwọ́ mi kàn èmi ni ṣẹ̀san fún lówó kárí ni níṣẹ̀sọ́ tó jẹ́ pé bó ṣe ń kọjá lọ tó ń kọjá mọ̀ nígbà ló fáwọn èèyàn lówó èmi nìkan ṣoṣo ló dáyà sọ́tọ̀ ó wá jẹ́ pé lẹ́yìn tí mo fi ẹjọ́ ẹ̀sùn yẹ pé bóyá ṣe ni mo ṣẹ̀ ló ṣẹ̀ wà fún mi lówó lójú gbogbo mọ̀lẹ́bí ẹ̀ ṣó fẹ́ gbọ́ owó tíṣẹ̀ san fún èmi o inú ilé tó máa bàjẹ́ mọ́ ló wà yẹn kọ́bọ̀ ni nìyọnu ẹ̀ wá gbọ́ o mo ti kà o tó bá di five hundred naira ó mọ̀ mí o ó mọ̀ mí o. màámi kí mo fẹ́ fi ṣe ẹ náà mo rọ ọmọ tẹ́bí bọ síbẹ̀síbẹ̀ màámi màámi ẹ gbàgbé ẹ̀ gba téèyàn fún yín lówó tẹ ló máa bàjẹ́ sínú ilé kí ló yẹ tó máa bàjẹ́ sínú ilé tẹ́ bá ló máa bàjẹ́ tí ò bá bàjẹ́ nǹkan ejíjí ká lọ ra ta fẹ́ rà nínú ẹ kẹ́ gbàgbé ẹ o. ṣọfẹ gbọ́ tí ò bá bàjẹ́ máa bu nǹkan tó máa fi bàjẹ́ sí ah! lọ́bi tí mo rán ẹ. tó bá wá ní kò sí kóun ò lè ta rìn kó máa bọ̀ lé máa lọ gbà níbo mi kò ṣe. báwo ni o ṣe máa náwọn fún yín lówó tẹ máa ló máa bàjẹ́ sínú ilé tẹ wá ní kí lọ́ọ́ máa gbà nǹkan owó tó yẹ ká fi ṣe nǹkan ta fẹ́ ṣe ẹni ká máa fi dá fẹ́ fact ó yà mí lẹ́nu gan ó yà mí lẹ́nu gan could you believe wípé n tí mọ́mì sọ wípé kí n torí ẹ̀ wá rí àwọn lórí wípé a fẹ́ yọjú sí grandma ebi tiẹ̀ rú pé nǹkan tó wà very important ni grandma sọ wípé wọ́n fẹ́ rí wa fún ni àfìgbà tá a débẹ̀ tí grandma ń sọ fún mi wípé ìyá kan wọ́n useless ìyá kan ìyá bẹ̀ni wípé wọ́n ní èmi ṣe àwọn mo ní mo ṣe àwọn àyàbí tiẹ̀ jágbà tí wọ́n sọ wọ́n rò pé kí ni nǹkan tí mo ṣe tó fi ní mo ṣe àwọn mm-hmm. ìyá yẹn ó ń láti máa sọ fún grandma wípé ìgbà tèmi wá sí ọ̀dọ̀ wọn the last time tí mo wá sọ́dọ̀ wọn wípé èmi fún àwọn kan lówó mi ì fún àwọn lówó ìyẹn màmá àbẹ̀ níyẹn o pé mi ì fún wọn lówó can you imagine ṣé gbogbo ìgbà tèmi bá ti lọ síbẹ̀ yẹn ni mo gbọ́dọ̀ fún wọn lówó ni ṣé bẹ́ẹ̀ ni tèmi bá rí lásìkò tí mo lọ síbẹ̀ tówó dẹ̀ wà lọ́wọ́ mi ni màá fún lówó ṣé tí n bá ti lọ dandan ni mo gbọ́dọ̀ fún yàbẹ̀ ní lówó sórí pé ìyá ẹ̀ ti ya wèrè. má sọ bẹ́ẹ̀ ọgbọgbọn náà ni ah, ẹ wo èmi ò mọrú ọgbọgbọ tẹyin máa ń sọ yẹn o ẹ jẹ́ ká sojú abẹ ń kó tí o bá ṣe nǹkan tí ò da ẹ jẹ́ ká sọ fún mi nǹkan tó ṣe kò da èmi ò ń ṣe èèyàn kan tó máa háìdì nǹkan sínú tí mi nílé sọ jáde àníyá yẹn ti ya wèrè sẹ wọn ń ṣèyà dáadáa òun náà ni ò jẹ́ kí wọn ju ibi tí wọn wà yẹn lọ. Eh, eh, yẹ́ẹ̀sì ọkọ mi wo díẹ̀ díẹ̀ o ṣé mo pé bíbélì náà sọ wípé eh, ìbùkún ni fọmọdọ náà tó fọgbọ́n ṣe ọgbọgbọn ni ok ó mọ ọkọ tá a máa ṣe bí a ká bag of rice ẹ̀wà òróró provisions kara rà á fún màmá yẹn kí wọ́n má bínú ìyá àbẹ̀ní ni. ìyá àbẹ̀ní ẹ wò nìyẹn ìyàwó ló ní síbi kan tó sọ pé o fẹ́ ra gbogbo ètò kálẹ̀ sí ah. ṣé èmi ni kí n túṣẹ̀ kó owó kí n fi ra ìyẹn ní ìyá tí èmi ò ṣẹ̀ tó ń sọ pé mo ṣe òun. mi ò béèrè owó lọ́wọ́ ẹ má lówó tèmi jẹ́lẹ́ oh. jẹ́ lówó ọwọ́ mi nà. Oh. nínú owó tí mò ń fún ẹ náà ló ti rò wípé wàá mú àfihàn àwọn kankan fún ìyá tí ò wà òkè ìyá tí wọ́n ní ọpọlọ ó de ṣe sùúrù náà ṣíṣe ikọ̀ tí mi láì kí n pa ìlélẹ̀ yìí tí ẹnìkan ló máa ń yẹ ń gbogbo. àní tó bá tó bẹ̀ kó mú owó kó lọ fi ra nǹkan fún. ṣùgbọ́n sọ pé two heads are better than one ni. mo understand nǹkan tó ń sọ sí àní tí o bá tó bẹ̀ kó mú owó kó lọ ra nǹkan fún ìyá kan. màá fi ṣíṣe lò. ó de jó sí. ilé rí ká ọlọ́run rínú àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o hmm. ilẹ̀ rí ká. kí ló tún wẹ kú lórí àríwá yìí. kí ló dé kí ló ṣẹlẹ̀. ọ̀kan láwọn sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi náà ah man to man. swear. ní èèyàn rí níbi tó ti jẹ́ kọ́ èèyàn ni àbí ní èèyàn níbi tó dà kí ni wọ́n tó ṣe. ìbójú mi ló ṣe ibi tá a ti ń ṣe fàájì tábúrò mi wá tó wá ń sọ̀rọ̀ burúkú sí mi lọ́mọ tó jẹ́ pé gbogbo bó ṣe da ohun tó dà kò ṣẹ̀yìn mi tó ń torí nǹkan wá sáfẹ́rẹ́ díẹ̀ mi ò rọ́wọ́ yóò nu ẹbí wọ́n á sọ àdúrú ọ̀rọ̀ yẹn sí mi. ṣé torí ọ̀rọ̀ ọjọ́ yẹn. ló sọ àdúrú ọ̀rọ̀ yẹn sí mi. Ah má ṣe òbí ọkọ láwọn yúwú ẹ náà lọ yorùbá sọ pé òkun òun wó roro káwa roro ṣé torí ọ̀rọ̀ yẹn ló wá ṣe wá kárí bọdún ló wá ń sunkún nulẹ̀ ló dá wà nulẹ̀ à owó dídí gbogbo eléyìí àwọn tó bá ro orúkọ sí nǹkan tí ò lè jẹ́ kéèyàn lọ ṣe ẹ́ o tó máa ṣe ẹ̀dá wọn lọ́pẹ́ lọ gbé sniper mu tó ti yẹ lómi ìjógun èkúté ó ní ìdí ẹ̀ obi n tó dé lónìí káwa wò tí ó bá ṣe ṣẹ̀san. torí tí ó bá ṣe ṣẹ̀san tó ń ṣe ẹlẹ́yà tèmi àti ẹjọ́ daṣẹ́ pọ̀ tó dẹ̀ tó kó fún mi ní páàtì ti tèmi tí ò fún mi tó fi di pé ẹbí wà ń wà lù sí mi lára ẹ̀. àṣẹ ń pa náà kọ́ ló tún gbé mi jáde ta ló tún jẹ́ ṣẹ̀san kí ló tún fi ṣẹ̀san. ìbò ló ṣì tájọ já tájọ dòwò pọ̀ ní téèdè tó tó tó tó tó pa mí sẹ́gbẹ̀ẹ́ tí ò fún mi ní síàmì tí òun kọ́ ló sọ mí di gbogbo ilé. wàá lọ rọṣẹ sọ yẹn ṣòrí tọrọ ọṣẹ sọ yẹn a máa wá nǹkan ṣe sórí ẹ o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ tètè kókó gbogbo omi tó gbóni ṣe yọ lójú ẹ kò kọ́ dùn mọ̀ mí náà ah, ah. ó yẹ kó yá gbogbo tí ń retí ẹ látàrọ mi ò rí ẹ mi ò rí ẹ látẹ̀kọ́ tí mo ti expect ẹ bó ti wá pé kọ́ lẹ ò gbé tó ṣẹlẹ̀ sí ni pé wọlé báyìí ó lọ bomi sára ó ju ètè kọ̀ọ̀kan wálẹ̀ nù ó jẹ́ ká máa lọ sábẹ́ tẹ́ o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ gbéra sọ gbéra sọ gbéra sọ ọ change ah, ẹ wá gbà ẹ máa ṣe rẹ ní ṣe sí mi lọ́rùn ah! èèyàn kan ṣe láyé bí ìgbà wá torí ẹ ó wá ronú débi pé òun wá ó yọ lójú ó yọ mú ah! ó lágbára o. ọ̀yà ọ̀yà ooo wèrè ni ẹ ọ̀yà ó dẹ̀ wọ náà kí ló ṣe ẹ́ sórí tí n bá lọ wọrí kó tó wọrí ni. ọ̀yá wọrí wọlé wọlé wọlé. nǹkan ṣe ẹ́ ó máa wọ̀ tipátipá. arábìnrin gbó oore kan bọ̀ wájú ẹ̀ oore tó tóbi gan tó ṣe kàǹkà ṣùgbọ́n ó dìgbà tó o bá gbẹ̀yìn ọmọ ẹ̀ kó tó lè rí gbà ara ilé ìyá o. kí ló ń ṣe lè wẹ́n tá à bá sọ̀rọ̀ ṣá wẹ́lẹ́ tí mo bá sọ̀rọ̀ ò ń ṣe ọwọ́ báyìí ò ń ṣe ọwọ́ báyìí àánú ẹ̀ ṣe mí jẹ́ kó gbọ́ orí mi tó bá gbọ́ orí mi tán orí yẹn á fò ẹ lọ tó bá. ojú ẹ ti yí díẹ̀. wọ́n wọ́n sí mi ni. mo bá ẹ sọ̀rọ̀ o ò fẹ́ gbọ́ wo bí ọmọ ẹ náà sáré bó ṣe máa gbẹ̀yìn ẹ nì àmọ́ tó o bá múra sí i tó o múra sí i tó o gbégbésẹ̀ tó yẹ kó o gbé ó ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀ o. ráà. ọ̀rọ̀ tó máa jẹ́ ìgbọ́mọ sí ọlọ́run òjò wá sọ́dọ̀ mi ah. kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣọ́wọ́n ọmọkùnrin wèrè yìí sí mi ni ah, ọlọ́run máa ṣàánú o má jẹ́ rírú ẹ̀ o má jẹ́ ìgbọ́mọ sí o. Hmm. ọlọ́run máa ṣàánú o ìjẹ́ pé wọ́n lè lọ tí wọ́n máa sàlọ́ tẹ́lẹ̀ nísìnyí wọn máa jẹ́ kí ẹ̀ràn ibiṣẹ́ mọ́mọ́ mi ṣe sálára o ọmọ ló máa ń gbẹ̀yìn ìyá o ìyá tó bá gbẹ̀yìn ọmọ ẹ̀ orí burúkú ni jésù máa ń jẹ́ ìṣorí burúkú ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ mi ṣe sọ yìí o máa jẹ́ ń gbọ́mọ lò máa jẹ́ ń sí ọmọ tó máa ṣèyẹ mi lọ́jọ́ alẹ́ má gbé kó lójú mi ṣe sán lé ọkọ mi. <laughs> lágbára ọlọ́run ẹ máa pẹ́ fún wa lágbára ọlọ́run àmín. ẹ dẹ̀ máa jẹun ọmọ pẹ́pẹ́pẹ́. àmín. màmí lágbára ọlọ́run gbogbo tẹ́ ẹ bá ń fẹ́ lórí wa lọ́lọ́run máa ṣe fún yín. àmín. mo dẹ̀ tún fi ń dá yín lójú pé lágbára ọlọ́run ọba èmi náà ni màá gbẹ̀yìn yín <laughs> bó tilẹ̀ kẹ́pẹ́ tó láyé. àmín o ṣeun ọkọ mi àdúrà àgbà o ṣe mo dúpẹ́ ah, kí wàá nìkan tó fẹ́ bá mi sọ. àná. Ah, no rárá mi ò bá yín sọ nǹkan kan mi ò mi ò sọ nǹkan kan fún yín mo kàn. o bá mi sọ nǹkan kan. ẹ mo kàn fẹ́ ṣàdúrà fún yín ni. ó kàn wọn kó o gbàdúrà fún mi ni. bẹ́ẹ̀ ni màá ó kàn wù mí kí n ṣàdúrà yẹn fún yín ni. àdúrà náà gbà lágbára náà bá. ṣe mo dúpẹ́ ọkọ mi àdúrà lórí mi náà gbà tèmi náà lórí ẹ̀ náà gbà o ṣe mo dúpẹ́ ògbóró àtúnsọ̀rọ̀ ah, ọlọ́run òrùn pásítọ̀ yìí ó má dàbí pé wọ́n ṣe ṣẹ̀ṣọ́ tó wà lẹ́nu tó ń gbàdúrà fún mi Jésù wa ṣe mo dúpẹ́ o lọ́run ṣe wọn ṣe wọn Jésù ẹ ṣe mo dúpẹ́ o. sọ́ọ̀rì ẹ má bínú sí mi ẹjọ́. Ah, ah, bínú kẹ máa ah, bínú o ká má parọ́. ṣàṣà lọmọ tó máa ń gbàdúrà fún iye ó lè dá mi lójú pé ọmọ tó bá ń gbàdúrà fún iye máa ń lọ síwájú a ò bínú o hmm, àmín àmín <laughs> ọlọ́run á jẹ́ kí gbogbo wa máa ní ìlọsíwájú ṣe rí àwọn òbí wa yẹn ń gbìyànjú lórí wa gbogbo ìgbà wọn ò ní sùn wọn máa gbàdúrà tó bá dẹ̀ ti ń gbàdúrà bẹ́ẹ̀ yẹn kò sí ní tó sọ wípé káwa náà fúnra wa ká má gbàdúrà fáwọn òbí wa hmm, ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá àṣebàjẹ́ lẹ́kun. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá àṣebàjẹ́ lẹ́kun. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá àṣebàjẹ́ lẹ́kun. ọ̀kọ́ làwọn pẹ̀lú ohun tó kálẹ̀ fún ṣẹ̀sán yìí tó ń ṣe fún kí ló ń tó fẹ́ ká ṣe fún ṣẹ̀sán gangan gangan gangan máa fẹ́ kó fi náà rẹ sọ. ẹ wo àfi kó jáde láyé fún mi kó fayílẹ̀ fún mi kó máa lọ kó kú. àmọ́ tí ṣẹ̀sán bá kú ó jàre kú nìyẹn ó jẹ́ ká fi sáàrin méjì agbede ayé òun àti ọ̀run ṣẹ̀sán fúnra rẹ̀ ó máa fọ́ ara rẹ̀ máa fún àkìrẹ́ tó fi pàdé kó tó máa pa àbí ni. bẹ́ẹ̀ ni olórí. ṣé ìyẹn tẹ́ lọ́rùn. àwa lolùrànlọ́wọ́ ayé. àwa là ń dá wa ṣèbàjẹ́ lẹ́kun. àwa lolùrànlọ́wọ́ ayé. àwa là ń dá wa ṣèbàjẹ́ lẹ́kun. àwa lolùrànlọ́wọ́ ayé. àwa là ń dá wa ṣèbàjẹ́ lẹ́kun. <laughs> ọ̀rẹ́ dáhùn náà ń ṣàrò pé táìmù ti lọ bí tá à ń lọ. ò ń bọ̀ o. ṣáà dáhùn. ó máa wọ́n mi mọ́ ṣe ń kanjú rárá. <laughs> ó kì í díẹ̀. <laughs> Ah, who is that? èmi ni títí. Titi, wọlé má bọ̀. sísá ah, mi ẹ kàn sọ. báwo ni ṣé wà pa. níbo lẹ lọ. à ń jáde ló bá wa yìí. ṣé kò ń ṣe àbúrò ẹ títí tó máa ń sọ. òun náà ni. ẹ kàn sọ ẹ kàn sọ tí orí bẹ́ẹ̀ ó fà. ojú ẹ ń dán o ló ti yẹ kẹ́yìn. ẹ o ọlá ọ̀gá mi àti ọkọ wọn ni. <laughs> ẹ̀wọ̀ ẹ má bínú pé mo fẹ́ dá sí àárín fámìlì yín mm-hmm. gẹ́gẹ́ bí nǹkan tó sọ tí ó sì rán bẹ́ẹ̀ ojú ẹ̀ ń dán lóòótọ́ ni àwọn ọ̀gá ẹ̀ ń tọ́jú ẹ̀ àmọ́ báwọn ọ̀gá ẹni bá ṣe ń tọ́jú ẹni kí ìwọ náà máa tọ́jú wọn kó má dàbí àfibiṣẹ́ olórí o gbogbo nǹkan tó bá láwọn fẹ́ òun ni kó má bá wọn fẹ́ nǹkan tí wọn ò bá fẹ́ má bá wọn fẹ́ ṣó ti gbọ́ ọlọ́run adé jẹ́ kẹ́ pẹ́ fọ́ra yín lágbára mi. àmì ó ṣe ọ̀rẹ́ mi. àti mo ní good news fún yín eh, àwọn gáàbù sọ pé àwọn máa rán mi ní school sí. <laughs> Eh, nítorí ẹ̀ mo ṣe ní kí n ya bí kí n lè fún yín nọ́mbà ọ̀gá mi kẹlẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ̀dẹ́ kò fúnra yín la. àmì o ah in fact ọ̀gá ẹ̀ tẹ nọ́mbà wọn sí ìbàdàn máa dẹ̀ máa pò wọn máa dúpẹ́ lọ́wọ́ wọn ló ti yẹ̀kẹ́ báyìí <laughs> kò sí wàhálà màá pè wọ́n níta ẹ ó yá ó yá jẹ́ ká tètè máa lọ ẹmu tí ń jáde. ẹ jẹ́ ẹ ní àwọn ọmọkọ ní kí n yà kí n. ok ok ah, ó ga ọ pàtó kẹrin. kí la fẹ́ ṣe èèyàn máa ṣe sùúrù náà ni sùúrù ni o sùúrù ni o ah, èèyàn máa ṣe sùúrù ni kọ́ ló ń ṣàánú fún yàn ni. Ah, àdúrà ti sú pátápátá but um, Túnjí mo notice pé àwọn mọ́tò kéékèèké àti ọ̀kadà ló ń kọjá ìgbà yìí ṣé tírélà ò gbabi mọ́ ni kí ló ṣẹlẹ̀. yíyá yá ọ̀nà bíbá yìí wọ́n ti block ẹ̀ ní side kan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pòlìsì olójú mọ́tò tó lè gbà bíbá kọjá. oh ok ok ok ah, ó yẹ kí n kàn ṣá lẹ́nà eh. because ó yẹ ká lè pàdé tírélà lọ́nà ni pé tírélà la pàdé lójú ọ̀nà bẹ́ẹ̀ ní ìsìn ó yẹ kó fèsì tírélà yẹn kó dábò ní gbòò. Hmm. tó bá dẹ̀ jẹ́ pé tírélà kò lè help situation bóyá kò kúkú jẹ́ ká ṣe báyìí bóyá kò wo gbogbo orúlé tó wà lọ́kàn yẹn ó yẹ kó wọnú ilé ẹni. kò dábò gbọ́ ní gbogbo ẹ̀ kúrò jàre ẹ̀ sọ tírélà yíyanjú ẹ̀ tún sọ pé ká lọ wálé kí ló dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ̀yin àgbàlagbà ṣé ìwọ̀n èyíkan tó darí kí ọ̀nà máa ṣe kí ni mo tírélà ẹ̀ mọ̀ pé kúlì yẹn ẹ̀ sọ pé ká lọ wá máa ká kó sábẹ́ tírélà ká kó sábẹ́ lé my god tó jí kílé tó ń ṣe bí ọmọ kékeré báyìí ó ní rísí tèmi fi sọ gbogbo nǹkan tí mò ń sọ yẹn náà bí kò bí mo ṣe wà yìí tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ ó máa fẹ́ fọ́ èmi torí èmi fẹ́ kú ni. àìwúlẹ̀ mo máa sọ pé ẹ fẹ́ kú ẹ fẹ́ kú ẹ fẹ́ kú ẹ fẹ́ kú àjẹbá tiẹ̀ sọ pé ẹ fẹ́ kú ẹ ti gbà pé mi náà wà ní mọ́tò ẹni ká ṣẹ̀yẹ ogun náà mọ́ tírélà ká kó sínú ilé ká kó síbi kan kí ló dẹ̀ ń ṣe báyìí kó tí mo ṣe ń bá ẹ sọ náà lélẹ̀ ilẹ̀ tó ṣe ń sọ yìí lọ kó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà. báwo ni tó fún ẹ láyé jẹ ni wípé ìwọ ló ń drive tó bá pè mí ò ń drive gbogbo ohun tí mo sọ yẹn ni ti ṣe tí n bá rí tírélà màá ti kó wọlé kan tí mo ti máa tí mọ́tò ti máa parẹ́ tí màá ti kú síbẹ̀. Ah. ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò yé mi mọ́ o gbọ́wọ́ nǹkan tá à ń sọ pé kẹ́kẹ́ kọ́ńtà ń gbàdúrà kọ́lọ́run kúrò gbogbo ẹ̀ tí ó dáa kójú à ń fẹ́ kí sí báyìí o èwo ni pé ká máa wájú ọ̀kẹ́ má wọlé ó dáa pé àyà mi ti wá ń já báyìí fún yẹn sí kò lé tó yẹn o jẹ́ ká máa lọ síbi tá a lọ o. ẹ máa sọ fún ẹ máa pẹnu pé kan gidi síra yín lára ni èwo ni pé ká máa wá tírélà kiri. ṣáàjẹ máa wọ ẹ máa lọ síbi tá a lọ sí wàhálà sí wàhálà. nǹkan tó jẹ́ kí n wá síbi thank God ìyàwó mi náà wà lórí ìjókòó mo rí i pé látìgbà tí o ti wà pẹ̀lú wa nínú ilé yìí ìwà ẹ̀ dáa ò ń ṣe dáadáa èmi fúnra mi ò blame ara mi wípé ó wá bá wa ṣiṣẹ́ nínú ilé ń bí mo wá rò wípé ó yẹ kí n lè compensate ẹ̀ so um, bóyá tó bá ti kúrò ń bí kó bá mi send account details ẹ̀ sórí fóònù mi máa ṣe seven and fifty thousand. ọ̀gá ah, ẹ sá ẹ ṣe sá ó mi wọ́n mi dúpọ́ lọ́wọ́ ẹ ṣe gan ẹ ṣe ah, gan ẹ ṣe gan bless you ẹ ṣe gan sá ẹ ṣe ẹ ṣe gan. because ìwọ fúnra rẹ bó ṣe wà ní ìsìn o máa ní láti fẹ́ ra àwọn kankan tó ò ní lè sọ fún wa ẹ̀bọ̀ tó bá ti gba owó yẹn ní ìsìn tó bá wù ẹ̀ wá fi ṣe. ní wàá tẹ̀ fi ṣe nǹkan rẹ̀ ni èwo ni ra nǹkan kí ló fẹ́ rà. <laughs> Uh, mọ́sù um, díà um, mo rí i pé. Um, bá ṣe ń send owó sí àkáǹtì tọ̀dọ̀ ẹ yẹn tówó yẹn kàn ń gorí ara wọn gorí ara wọn nínú àkáǹtì ẹ mm. um, mo rí wípé owó kì í pọ̀ jù ọrùn òde ń wo àkáǹtì eh? Eh, <laughs> yes ó máa kàn wọ náà um, so um, mo ní details tọ̀dọ̀ ẹ lọ́wọ́. màá ṣe two point five. <laughs> daṣọ ẹ dálé. ó ṣọkọ mi ọlọ́mọ púpọ̀ èsì o. oye tó yẹ oye tó yẹ. Eh, n tó jẹ́ kí n ṣe nǹkan tí mo ṣe yìí kò kọjá wípé tí n bá ti jáde tí mo ti lọ síbi tí mò ń mi ò mm-hmm. padà wá sílé ìmọ̀ torí mò ń lọ kú straight. Ah! ikú kẹ̀ ọ̀gá. kú bíi ti báwo. kí ló ṣẹlẹ̀. kí ló fẹ́ fa kú. ẹnu ṣé nǹkan tí mo sọ ṣé ó kí ló lè nínú. àwọn náà ò ní jẹ́ mi ò ní fojú sunkún ẹ oh kú bíi ti báwo. èmi ò láìkí kí n máa ṣàlàyé nǹkan kẹ má máa gbọ́ mi o mo sọ wípé tí n bá ti kúrò nínú ilé báyìí nísìnyí mi ò padà wá bíbọ́ torí mo fẹ́ lọ kú ni. ókè ókè ókè ókè ò ní kú lágbára ọlọ́ọ̀ ó bá kan tó ṣẹlẹ̀. mi ò fẹ́ owó yẹn mọ́ òun náà á fẹ́ owó yẹn mọ́ ẹ má fún wa lówó má fún wa lówó à nídìí owó yẹn. okay okay okay good tó bá jẹ́ wípé owó yẹn kéré mo lè fi sí o. wọ́n ní mi ò fọwọ́ mi ò fọwọ́ kankan ah èwo lowó bíi ti báwo èwo ni kú bíi ti ẹ ẹ jọjọ má má bá mi ṣeré kéré o. so lójú ẹ báyìí nísìnyí mò ń ṣeré ni àbí. a ní mi ò ṣe mi ò fẹ́. ó dà ẹ fẹ́ owó ẹ fẹ́ owó màá rìnrìn ẹsẹ̀ tèmi. kí tẹ̀ bá nílò owó. ọ̀gá ló ẹ ẹ ọ̀ ẹ ẹ lọ màá bẹ̀ jà. ẹ jọ̀ọ́ mú kí ló bọ̀ ọ́ màá bẹ̀ jà. ọ̀gá ń tilẹ̀ kí ló ṣe kò sí ìtọ́jú. tilẹ̀kùn fún mi kò sí ìtọ́jú ránṣẹ́ sọ èyí mi náà jẹ́mẹ́ta rẹ̀ ó dà ń pé ó ti ń hùwà bákan ó ti fẹ́ máa heart change bákan. bọ́n tó ṣe lánàá yìí ah, ẹ̀rù bá mi fine à ń lọ èmi ni mo drive there is one particular trailer tó wà wájú wa mo dẹ̀ fẹ́ try láti jẹ́ pé kò lọ jẹ̀sán sọ fún mi pé súnmọ́ kó sí láàrin kó sí lábẹ́ ah mo gbé sí gbogbo ìgbádùn bá trailer ló wà wájú yẹn ó kàn ń ṣóhun bí kóhun ṣáà kù ṣáà kò kú kẹ̀ ọ̀rẹ́ ò yé mi mọ́ o. wọ́n hmm. bá ní kọ́ lọ pé bó ti ń rí wa bó ti ń rí ló ti ń ṣe hmm. yẹn ọ̀rẹ́ ò gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ yẹn bí ikú bí ikú náà ló jẹ́ kó máa ṣe torí ẹni tí ó bá ti wùwà tó dáa ikú náà ní ń parú wọn ah. orí ó ṣe bẹ̀rẹ̀ ni o ọlọ́run ó ṣe bẹ̀rẹ̀ ni ìyá tó máa jẹ́ ìyá tó máa jẹ́ ah. olùwà olùwà ó ṣe bẹ̀rẹ̀ ní ṣó lórí òun ò pé ni a kò ní tiẹ̀ ó tiẹ̀ ti kó ní tiẹ̀ báyìí kó máa bá yé mi. lọ́rọ̀ yóò dáa ló ṣe wọ̀lùwọ̀n ìwọ̀lùwọ̀n ṣiṣẹ́ sọ ni. èmi ò ṣe èmi kàn ń sọ pé èèyàn tó wùwà wèrè tó wù sẹ́mi yẹn náà tó lè wúrú wà yẹn òun náà kò ní tiẹ̀ a kò ní tiẹ̀ dandan nìyẹn. wọ́n mú ẹ lóhùn wọ́n máa sọ lọ́rọ̀ báyìí. ó bá sọ oye tó bá sọ oye lè dàgbàgbà kò dáa wọ́n máa mú ẹ lóhùn ni ọlọ́run kó jẹ́rú òun kó jẹ́ èèyàn wa lòun jẹ́ kó wá jẹ́ kó gbọ́dọ̀ ṣe gbọ́sìn tó bá sọ tọ́jú kí ni kó máa fi wù ẹ́. tó bá wọn máa nìkan sọ. ṣé wọn ló ń ṣe. èmi kọ́ lè mi ṣe bọ̀ ẹni tó bá wúrú wà tó wù yẹn náà kò lè rí ibi dé sí nígbà tí mi àti ẹjọ́ dowó pọ̀ tàdé jèrè tó jẹ́ kó fún mi ní ṣíà mi tó fún mi wà á expect pé ikú ò ní lé ẹ kiri àbó ò ní lékú ó tiẹ̀ dá bó ṣe jẹun pé òun ló ń lékú yẹn tí kú ò lè èyí tó bá jẹ́ ikú ló ń le ni wọ́n máa wò pé bóyá kinní kan bọ̀ bó ṣe wá bó ṣe ń wá kiri lójú méjèèjì yẹn bí ìgbà téèyàn wá ta that's it. má máa sọ̀rọ̀ báyìí náà má máa sọ̀rọ̀ báyìí ó ṣe kan tó jù báyìí lọ fún ẹ náà ọlọ́run bá wà ń bẹ̀. madam tigbo sorry for saying that. nídìí ẹ. ọkùnrin làwọn tó ń sọ iná gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí tó ń sọ iná ò dáa. Mm-hmm àárín àwarawa la wà yìí òye lè ìṣòro tó máa lọ sọ kó jẹ́ ta la wà náà ta wá dá lọ́rọ̀ ilẹ̀ ṣé nǹkan tó máa sọ nìyẹn. èmi ah, ah, àwí kò kolójú ọlọ́rọ̀ ní tọ́lọ́rọ̀ bá gbókè lọ́lọ́ ìfẹ́ sí. a kò dáa kò wó eh. tẹ ọ̀rẹ́ ni a wa àbí. ọ̀rẹ́ la pera wa ọ̀rẹ́ la pera wa la business papọ̀ yes ìwọ ló kó seventy lẹ̀ thirty percent ni mo kó sílẹ̀ ṣé ńgbà tá a wá jèrè tá a jèrè kọjá yìí kó jẹ́ kó kájọ pé dọ́gbadọ́gba o tún wá ah ó dà pé slow motion ló sì fi ń lékún yẹn wọ́n máa bá fast forward. anyway eh, ọ̀kan láwọn jẹ́ kí èmi máa wá. ṣé wọ́n ti wá lọ nìyẹn. o ah. fẹ́ máa ṣe kí ni. Ah, kí ni máa lọ. Ah, ní wọ́n tún sọ pé àṣejọ ń ṣeré jáde tó yẹ pé ẹnu ẹ̀kọ́kan ló ti jáde ṣé torí nǹkan tọkàn làṣọ ló wá fi sọ bó ti ń lọ. Eh, eh, nǹkan tọkàn láwọn sọ iná ó rí bákan lára mi náà. kò lè tó yẹn. ẹ má wọrí a máa sọ yẹn létà. kò lè tó yẹn nígbà tó ń ṣe pé òṣèlú ẹ̀yìn ọ̀rẹ́ wa náà ló ṣe ẹ̀ nǹkan tó ń sọ èmi náà lè padà ṣe é létà. ẹ tí màá wá ní náà máa lékù ni sọrí. ọlọ́run ò ẹ bá mi bá sọ̀rọ̀ kó tèkì nǹkan yìí kó ṣe tó lè wọlé báyìí. ilé rí ká ọlọ́run rí. How are you? Fine, sir. Iṣẹ́ tí mo ní kò ṣe ṣo ti ṣe tán o ti ṣe alright um, o máa ní láti padà sí ọ́fíìsì ẹ nísìn wà á lọ arrange ara ẹ because o máa sìn mí débì kan nísìn. sir bọ́ sà bó mo fẹ́ sìn yín dé sà kí n lè mọ bí máa ṣe arrange nǹkan tí mo ń ṣe lọ́fíìsì sà. Um, wẹ́ um, o máa sìn mí dé express ni. ọ̀dà express kẹ̀. yes o máa sìn mí dé express mo fẹ́ lọ jánà mọ́ mọ́tò lẹ́nu tó eh, mo fẹ́ kú. ọ̀gá hmm. ẹ jù ọ̀gá ẹ máa lọ sí express tí mo pé ṣì ní ìyá èdè ṣì níyàwó. ẹ mo pẹ́ fẹ́ kó wọn sí wàhálà líle ọ̀gá ẹ̀jẹ̀ inú lè tẹ̀lé yín lọ sí express ọ̀gá ẹ̀jọ̀. ṣáàlì ìyá ṣé o wà ókè. ṣé ìwọ ló máa sọ fún mi wípé mo níyà mo dẹ̀ níyàwó ṣé ebi tí mo ní àwọn méjèèjì yẹn ni mo pé mo ní wọn mọ̀ sá ọ̀gá mọ̀ kó léwu fún yín tẹ́ bá lọ sí express tẹ́ bá lọ jáná mọ́ mọ́tò lẹ́nu ọ̀gá ẹjọ́ ọ̀gá ẹjọ́ ẹ má lọ jáná mọ́ mọ́tò lẹ́nu lẹ́ ó léwu fún yín ọ̀gá ẹjọ́. secretary sá. sáré ẹ yá sá kí ló dé tó ń ṣe báyìí náà jọ̀ṣẹ́ ló rán iṣẹ́ tì ní àbí kí ni gbogbo wèrè lè yàn. àyẹ̀wò mi ṣe tà mo léwu fún yín ọ̀gá ẹjọ́. ok ká lọ gbá ẹ. ẹ̀yin ni sá. ká ló ń sanwó oṣù fún ẹ. ẹ̀yin ni sá jọ kí wàá ní nísìsiyìí tí màá fi sọ pé kò ṣe nǹkan fún mi tí wàá bá sọ wípé ò lè ṣe. ọ̀gá mi ò lè kọ̀wọ́ sí ilé náà mú mi ò lè tẹ̀lé yín lọ express ọ̀gá ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má ṣe. ṣáà yẹn yáṣá sẹ́kítírì. sá. àbọ̀ṣe mi ni mo gbà ẹ́ sí ìdí iṣẹ́ yìí náà. àbí wọ́n kọ́ ni sẹ́kítírì iléeṣẹ́ yìí ni. èmi ni sá. kí wọ́n ní pàràpàrà tó ń sọ jáde lẹ́nu yìí. ṣé ó wà ó kéṣà. ẹ jọ̀ọ́ ọ̀gá ẹ jọ̀ọ́ ẹ o ti ríṣẹ́ síbòmí kí ló kọ́ ẹ pẹ̀lú gbèsè ayé ni bá mi débi kò dé sọ pé ìwọ lè gbò lè tẹ̀lé mi. ọbẹ̀ ìjẹ́ má lọ sí express tó léwu fún yín. secretary ṣó o wà ókè ṣá ṣáà ẹ̀yà ṣá kí ló kọ̀ pé sí ayé ẹ̀pẹ̀lú ṣé wọn ló fẹ́ tẹ́lẹ̀ mo fẹ́ leave ayé mi ni ẹ bàgbà mi kẹ́ ẹ àbí àbí mi mọ́ ṣé mi ò ti ṣe ìyàngbà síbi iṣẹ́ báyìí ok máa wọ̀ ó ń fi iṣẹ́ ṣeré àná o ti ríṣẹ́ síbò míì ok máa wọ̀ ni mo mọ nǹkan tí màá ṣe lórí ọ̀rọ̀. ó léwu fún yín ni sá. secretary a ní kò sí problem ní ṣùgbọ́n. mo fẹ́ jó mo fẹ́ jó. o ní jẹ́ kí n lọ sí express. bẹ́ẹ̀ni sá kí lọ ṣe tó mi lẹ́spress. àmì ìdílé jó sá. mo ti mo ti ṣe ọmọṣẹ́ gbà sí fẹsẹ̀. mo fẹ́ jó sá. màá fà nílẹ̀ ara rẹ̀. hello náà o ṣì ọ̀rọ̀ ló bá mi sọ. mo ti sọ fún ẹ láìmọye ìgbà wípé má máa pè mí mọ́ lórí ohun tí mo bẹ́ẹ̀ sọ tó ní kò lè work ìwọ ló sọ fún mi wípé kò lè wọ́ọ̀kì tí mo ní kó o assist mi fún ẹni kò lè wọ́ọ̀ dẹ́n kí ló tún pè mí fún. mo rò pé sick mo rò pé gbọ̀ngàn jẹun yọ lórí ẹ èrò làwọn máa mọ́nítọ̀ mi kí ni tiẹ̀ pẹ̀lú pé òun mọ́nítọ̀ mi. náà sọ fún mi náà wá secretary mo ń sọ fún ẹ ó ń fi iṣẹ́ ṣeré o ẹ máa lé ẹ dànù lọ́dọ̀ mi o máa sàkí ẹ o ah kí ni problem iná better better má má dà sọ̀rọ̀ mọ́ láyé àti láyé ẹ orí ẹ yìí i'm uh, sorry mami. ṣe sáyìn rẹ pẹ̀lú tató ní báyìí. ẹ wo sẹ́kítírì mi ni jàre. kí ló ṣe. Ah, èmi ò mọ problem tó máa ń wà nínú ọpọlọ èèyàn kéèyàn sọ wípé nǹkan báyìí lèèyàn fẹ́ kéèyàn dẹ̀ sọ wípé ah, ohun tó olóòfẹ́ yẹn kò dáa ọ̀kadẹ̀ ti parí ẹ̀ síbẹ̀ yẹn ó tán mo sọ fún wípé mo fẹ́ kú kó mú mi lọ sí express mo fẹ́ lọ jẹ́nà mọ́tò lẹ́nu ó ló dẹ̀ sọ fún mi ó ní ah, kí n má ṣe bẹ́ẹ̀ ìyẹn ò dáa nǹkan kó sábẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ mo dẹ̀ bóyá kí n gbọ́ nǹkan tí ó ń tra àti sọ o ìyẹn lèmi ṣe ní kí n wá sí ọ̀dọ̀ yín kí mi wá ṣàlàyé fún yín bóyá lè ní kankan tẹ lè ṣe lórí ọ̀rọ̀ yẹn mo dẹ̀ fi bébí tán ó bẹ̀rẹ̀ sí ní pè òun ní kó mọ́nítọ̀ mi ni kó má lọ jẹ́ wípé ohun tí mo ní mo fẹ́ ṣe yẹn òun náà ni mo padà lọ ṣe bẹ̀rẹ̀ ó jáwèrè ni kí ló ń bẹ̀rẹ̀ pẹ̀lú gbèsè ayé tèmi. nǹkan tó ṣe yẹn ò dáa. ẹ rí bẹ́ẹ̀. ìbá ti fi ẹ́ ó jẹ́ kó fúnra rẹ̀ kú pẹ̀lú rọrùn torí tó bá tiẹ̀ ní kó mú ẹ lọ sí express gẹ́gẹ́ bó ṣe sọ yìí. nọ́mbà wàn wá kó bóun fúnra rẹ̀ tó mú ẹ lọ onímọ́tò tó bá jánà mọ́ lẹ́nu máa kó báyẹn náà àkóbá di méjì o ok bóyá nǹkan tí òun náà ṣe sọ wípé òun lè mú mi lọ sexpress nìyẹn. Ah. ó rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣé o rí ńṣe ni kò rọra dákú ikú ẹ̀ gẹ́gẹ́ àwọn ọ̀nà ikú tó wà tó rọrùn tí mo lè ṣàlàyé fún ẹ o lè kó sí kànga o lè kó sódò ògùn o lè lọ sórí pẹ̀tẹ́sì kó lọ bẹ́lẹ̀ o lè mú sniper ikú ló rẹ̀. Ah kí ni kò ní ìdìpọ̀ òun kó bá sẹ́kítì rẹ̀ fúnra rẹ̀ mú kan nínú àwọn ikú yẹn ó pọ̀ rẹpẹtẹ. ẹ wò ẹ má tẹ̀ ẹ̀dá wọn ló ń jàre màmí. ìmọ̀ kan tó ń ṣe bọ̀dá mi tó ń ṣe bí ele ah, ah, àgbàlagbà ṣáà ni ẹ wo oríṣiríṣi ikú tẹ̀lé kú ó pọ̀ lọ jáǹtì rẹ̀ ṣe tí ìtòyẹ́ pẹ̀lú lọ sọ́dọ̀ àwọn Boko Haram tí wọ́n kàn débẹ̀ gbà ẹ̀kàn ilé ìtọ́jú olórí wọn ẹ̀kàn fún gbàdú gbẹ tí wọ́n ti fún gbàdú ìyẹn tán nìyẹn tàbí book flight so tí bá ti dé in aeroplane lójú òfurufú ẹkàn eyín ẹkàn ṣí kíní ẹkàn bọ́lẹ̀ gbì so ló bá tán oríṣiríṣi kú tẹ̀lé kó pọ̀ lọ́jà ntì rẹ̀ lóríṣiríṣi eléyìí tó bá kàn wọ̀nyí ni kẹ́kàn pick pick your choice. ọlọ́run ọlọ́run mo máa ń sọ wípé <laughs> mi ò níyàá òṣì mi ò dẹ̀ lábúrò ranù. ó yẹ kẹ́ ti mọ yẹn náà Mami, ọlọ́run màá ń proud pé mo ní gẹ́gẹ́ bí ìyá àtàbúrò mi yìí náà ọlọ́run <laughs> ẹwà ókè gan so àwọn ọ̀nà téèyàn lè fi sáré kú kíákíá ẹ gbọ́ gbogbo ẹ báyìí ó lẹ́ lálẹ́ yìí <laughs> oh my god kò sí wàhálà inú mi dùn gan mo mo dẹ̀ understand yín <laughs> kò sí wàhálà èmi náà dẹ̀ assure yín wípé gbogbo àwọn ìtẹ́ kálẹ̀ yẹn màá mú kan nínú ẹ̀ màá ronú sí màá dẹ̀ mú kan nínú ẹ̀ àwọn tó tiẹ̀ yá gan pọ̀ kéèyàn lọ jálẹ̀ mọ́tò lẹ́nu yẹn gan kò make sense lóòótọ́ kò make sense mi ní bá sẹ́kítì mi jà mọ́. ṣe wà kí ló ń dùnnú ẹ gan-an tó wá gba onílù tó gbàjó tó ń jó kiri láàrin títì. Eh, ẹni tó béèrè ọ̀rọ̀ ó fẹ́ di ẹ̀gbọ́n ni mo ń ṣe pati ni. pati kí ni. ẹ̀gbọ́n mi fẹ́ kú ni. ẹ̀gbọ́n ẹ fẹ́ kú èwo náà àwọn ẹ̀gbọ́n ẹ o. ọkùn ṣe sọ. ọkùn ṣe sọ. tó bá tẹ̀ máa ṣe pati ọkùn ṣe sọ ṣé bí wàá jẹ́ kó kú náà kẹ́ tó gbónílò kẹ́ tó gbóníjó. ìjọ ah, ìjọ má bínú ṣó dìgbà tẹ́gbọ́n mi bá kú tán kí n tó ṣayẹyẹ fún ni ah. Ah, irọ́ o mo ní láti máa ṣe ayẹyẹ yẹn lẹ́ẹ̀ni kíákíá. ọ ẹ ti gbọ́ ni ṣé pé ẹ ti gbọ́ pé ọ̀rẹ́ mi ń ṣe pìbẹ́rì ẹ̀gbọ́n ẹ̀ ni. ìyẹn ni wake up before wake up. confam. ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́ nà ó. kò sí wàhálà ẹ máa bá lọ. kọ́ ààrí típà yìí látàrọ̀ tàti wà níbà yìí náà ṣé ẹ tó bá dáa dúró bẹ́ẹ̀ ṣe dáa dúró lánàá ni ní ìgbọ́ wọ́n ti ń bọ̀ ó yà kọ́ ìyá wa ni o kàbá tó wà lọ dáa dúró bẹ́ẹ̀ ṣe dáa dúró lánàá o. kí ló sọ oní wọn ti ń bọ̀ ni. òní lónìí jẹ́ mo ṣáà wọn pa báwa bíbá lónìí ó yẹ pé yóò wúrọ̀ kó lónìí. ẹ kú dàrọ. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ wúmà yìí tó kọjá yìí ọkàn mi sọ fún mi pé iṣẹ́ ibi ló fẹ́ wá ṣe lódò yìí o. Ah, ah, ah. kí ló ṣe máa rò pé iṣẹ́ ibi ló wá ṣe nígbà tí gbogbo àmọ̀ kọ́hún yẹn máa ń wá sódò wá gbàdúrà ó lè jẹ́ lára àwọn tó fẹ́ wá gbàdúrà lódò níjàre. alọ́kọ̀ mi sọ fún mi pé iṣẹ́ ibi ló fẹ́ wá ṣe ẹ jẹ́ ká lọ wò. tó bá dẹ̀ ti ń tẹnu mọ́ nǹkan báyìí o máa ń rí bẹ́ẹ̀ nígbà mi. ẹ jẹ́ ká check. èmi ò mọ orú ẹ̀mí tó máa sọ fún kó ló fẹ́ kú. bẹ́ẹ̀ ni mà. ibi tí mo mú ẹ wá pẹ̀lú ìrọ̀rùn ló máa kú torí pé kò sẹ́jú kankan tó lúwa lọ́tún lọ́sì bá ti tiẹ̀ sódò báyìí ìrọ̀rùn ló máa dọ́rùn ní kíákíá ó yá nítorí náà mọ́ wẹ̀ wá. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe kí ló dé tani kí ló fẹ́ ṣe ẹ tani yẹ kí ló ṣe kí ló dé ìkúmọ̀ ah, ìkúmọ̀ bí yamọ̀ ọlọ́run fẹ́ kú mo bá sọ bẹ́ẹ̀ ṣe é ọ̀kẹ́ ẹ̀ lè tí o ẹ̀ lè tí o ẹ̀ lè tí o má bẹ́ẹ̀ lè tí o irú òun wo ni sùn irú àláwọ̀ nílé ah, orí mi ọlọ́run ẹlẹ́dàá mi ṣàánú mọ́ ìjà fọwọ́ ara mi ṣera mi kí n mi fún ara mi ti ọmọ mi sínú odò ah, orí mi kọ̀ ẹlẹ́dàá mi kọ̀ ah, ọlọ́run ṣàánú mi àrùn tó gbé níbi kọ̀kọ̀ gọ́gbó òun ló máa gbé abẹ́ ojú olódùmarè èmi ronú tí olúwa pé olúwa ni àṣà àti àbò mi àbúrúkọ kì í ṣẹlẹ̀ sí mi kì í ṣẹlẹ̀ sáwọn mi lórúkọ Jésù nílé ayé tí mo wà ní fọwọ́ mi gbọ́mọ sí ní fọwọ́ mi gbọ́mọ gbẹ olúwa ṣàánú mi bá mi yí ohun burúkú dànù kúrò lórí ọmọ mi ṣe sàn àti gbogbo àwọn àbúrò ẹ olúwa ṣàánú má jẹ́ gbọ́mọ gbẹ má jẹ́ gbọ́mọ sí olúwa ṣàánú mi ṣàánú mi Jésù ṣàánú mi olúwa ṣàánú mi ṣàánú mi olúwa ṣàánú mi bàbá ní wákàtí yìí gbèsè ọwọ́ rẹ̀ ga kí gbogbo ayé lè mọ̀ pẹ́yìn lẹ́ràn wá níṣẹ́ o lásán láyé mi gbé ogun wákàtí náà dé tayé ó wà rírì lábẹ́ agbára mi mọ̀ Jésù àmì Jehovah jésù kristi máíkẹ́lì mímọ́ ayérayé ọlọ́run ìyanu ọba tó pọ̀ nípa àti agbára ọba tí gbogbo agbára láyé àti lọ́run bẹ ní ìkáwọ́ rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ kókókì ọ̀rọ̀ tó fagi ọ̀rọ̀ ya mo pàṣẹ ọ̀rọ̀ pé gbogbo ogun kógun tó dúró níwájú ìránṣẹ́ yìí ọ̀run máa bì í wó bàbá bì í wó ọmọ bì í wó ẹ̀mọ́ bì í wó òní ohun kan wà tó ṣòro ṣe fún ọ bí tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run alágbára nígbà tí Mósè kó ọmọ Ísírẹ́lì lọ sílẹ̀ Kénáánì ogun Fáráò ń pọ̀ lẹ́yìn omi òkun bọ níwájú ẹ̀yin ọ̀run ẹni ẹbójú ẹ̀yin kì yóò rí ogun yìí mọ́ ogun Fáráò sì ṣègbè sínú òkun pupa tó bá jẹ́ bẹ́ẹ̀ ogun ọjọ́ tó ti pẹ́ lórí ìránṣẹ́ yìí ọ̀run máa bì í kógun náà kó wọnú ilẹ̀ lọ jésù olúwa wa ṣẹ́gun tí baba orí ọ̀fẹ́ tí tọmọ tó fọlọ́rìn mọ́ ó sọ̀kalẹ̀ bí àdàbà ó gbà lẹ́yìn tí a ti wí orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa àmín àmín àmín orúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ ra àmá. olúwa kò ṣe ẹ ṣe ẹ má bínú sí mi pé mò ń ṣàdúrà lọ́wọ́ yìí. Ah, eh, iṣẹ́ tẹ́ ẹ gbélé wa lọ́wọ́ náà ni à ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ olúwa tí ọlọ́run sọ pé káwa yàn ní ààyò màmá ẹ̀ fọkàn balẹ̀ nígbà tá à ń gbàdúrà lọ ẹ̀mí ọlọ́run jẹ́ kí n mọ̀ wípé ogun náà ti ṣẹ́ ó sì ní ogun tó bá ti ṣẹ́ ó ní kò tún lè gbérí mọ́ eh, àmọ́ nígbà tá à ń gbàdúrà yẹn lọ báyìí lolúwa ọlọ́run ọmọ ogun wí ó ní ọmọ yín yìí ẹ̀ẹ́dọ́gbọ́n lọ tẹ̀ nínú wípé ta ló ṣẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ mọ ọgbọ́n tẹ máa fi mú tó bá wá sọ fún yín pé à ẹni báyìí ni mo ronú sí pé mo ṣẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ wá bá a lọ síbẹ̀ tàbí kẹ́yìn dá lọ kẹ́ ẹ rí i pé ẹ̀bẹ̀ onítọ̀hún ó gbọ́ tẹ́ni náà bá ti gbọ́ máa mẹ́ fọkàn balẹ̀ kò sí wàhálà mọ́ ogun ti ṣẹ́ ojú bẹ́ẹ̀ lọ màmá. a máa rí yín bá agbára máa dọ̀tún sí i ẹ̀sìn sá ẹ jẹ́ ká gbàdúrà ayérayé ọlọ́run ìyanu. bí mo ṣe lálàá yẹn náà mo ṣe sọ fún pásítọ̀ ohun tó sọ fún mi nǹkan náà mo sọ fún ọ yẹn. mami n tẹ́ ń sọ yìí tẹ́ sọ pé pásítọ̀ sọ yìí kò yé mi dáadáa because ah, èmi ò ṣe anybody mo ti rò ó bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn mo ti tún rò mi ìṣèyàn mi ò ń yìí mi jẹ́jẹ́ ni mò ń lọ àmọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn the only thing tó wá sí mi lórí ẹnìkan tí ọkàn mi ń sọ fún mi nísìnyí pé bóyá mo ṣẹ̀ gẹ́gẹ́ bí grandma ṣe sọ nígbà tá a lọ sọ́dọ̀ wọn ó ní màmá tí wọ́n ń pè ní àbẹ̀ nìyẹn màmá kíkẹ́ bọ̀tì mi mọ̀ wípé mi ò ṣẹ̀ wọ́n ṣá àwọn ni mo kàn tún ń rò lẹ́yìn àwọn Mami, mi ò ṣe anybody mi ò ṣe anybody yes. ó dá bọ́rọ̀ ṣe rí ó ṣòun ni kò ṣòun ni a máa padà lọ síbẹ̀ a máa lọ tún bẹ̀ nítorí pé bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ òun tán lè kàn ọkọ mi a máa padà lọ sọ́dọ̀ ìyá kíkẹ́ lọ bẹ́ẹ̀ o mo fọlọ́run bẹ́ẹ̀ ni ọkọ mi jọ o. a tún máa lọ bẹ̀ màmá yẹn. a máa lọ. well um, èmi um, ti understand yín gẹ́gẹ́ bí abiyamọ bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ sọ náà lẹ́sọ̀ yẹn ṣùgbọ́n èmi èmi ò ráyè wíwá síbi tí mo wá sọ́dọ̀ yín gan mo fààyè há ni o mo fi hmm. há ni o mo bí sì gan níbi iṣẹ́ o èmi ò ráyè o iṣẹ́ mi ò fún mi láàyè ṣùgbọ́n gẹ́gẹ́ bí abiyamọ òtítọ́ ẹ lọ kò sí problem. ìgboro tó bá pòórá yẹ̀ bá mi lọ àkókò lọ nítorí fún kínní ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ òun ló ṣe lákàlàkàtà lábẹ́ o máa lọ máa lọ síbẹ̀ máa tún lọ tún bẹ̀. ọ̀dà kò sí pọ́nbẹ̀. ọlọ́run àjẹjọ́ gbẹ̀bẹ̀ wá. àmín àmín ẹ ṣé gan màmí. ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n máa lọ mò ń padà sí ibi tí mo ti wá síbí ni màá dẹ̀ máa rí yín gbogbo ohun tó bá ń nà yín pátápátá ẹ jẹ́ kí n mọ̀ níta ẹ jẹ́ kí n tètè máa lọ. ẹ ṣé gan màá yẹ sùn. òbúrò ọláyọ̀ la máa rí wọn láti ìyàwó mi. wọ́n làwọn sọ ọdún tó báyìí. wọ́n wọ́n á wá wà wọ́rì pé kí ilẹ̀ lè jọ fà papọ̀ tó máa di pé a máa fẹ́ máa gbẹ̀mí ara wa ló dẹ̀ tó dẹ̀ ń dúró tó ń dúró kó ń fọwọ́ ẹ̀ sọ̀yà báyìí ó ní ẹ̀dà nǹkan pọ̀ ó sọ fún mi pé nǹkan kan wà tẹ́ jẹ tẹ́ gbọ́dọ̀ pọ̀ tẹ́ gbọ́dọ̀ pọ̀ ní dandan. ọ̀kan láwọn ní nǹkan kan wà tí mo jẹ pé mo dẹ̀ gbọ́dọ̀ pọ̀ kí ni nǹkan náà. ó ní ẹjọ́ da bísíǹsì kan papọ̀ ipe bísíǹsì yẹn ti jọ sọ pé pàṣẹ́ntéèjì báyìí lájọ máa ṣe à ó ní bísíǹsì yẹn dẹ̀ délẹ̀ tán ẹ kàn dọwọ́ rú ni inú dẹ́ni kẹ́ máa kẹ́ máa kó ogun ẹ lọ ó ní up till now ẹ da ẹ fún un ní nǹkan tó jẹ́ tọ́hún. Ah, ah, ah, ok àbí lórí. Eh, ọ̀kan láwọn tí wọ́n bá sọ wípé àdùnbárìn máa tòṣì ìwọ ló yẹ máa pè bẹ́ẹ̀. <laughs> mo business tí àdìjọ ṣe yẹn honestly business tí àdìjọ ṣe yìí mo ti ṣe pẹ̀lú àwọn èèyàn tó pọ̀ gan ni o but at the end of the day shortage lo mú wa tí mo fi wá bá ìwọ ṣe tá a jẹ èrè tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ah no no no no no no no <laughs> ti dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ <laughs> bá. ẹyẹ wa torí kábàjọ ṣe tí ò bá lọ dáadáa náà hmm. kí la fẹ́ bọ́ lọ́hùn fa. ni àmọ́ lọ́hùn tó ní àfọwọ́wẹ́wọ́ ọwọ́ mọ́ lèrè ṣe pọ̀ tó yẹn náà ọlọ́run ló lọ́pẹ́. <laughs> kì wá aṣọ ọlọ́run nìkan la ń láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi fúnra mi láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ inú mi dùn gan inú mi dùn gan. àwẹ̀ <laughs> ah, um, a dúpẹ́ pé a ti ṣe business ìyẹn ti lọ ọlọ́run rẹ̀ ti fi èrè tó pọ̀ sí oh, Ah, well, um, ìgbà tí a ti do expenses àná tí a dẹ̀ tún ti pín capital tá a fi ṣe business mo believe pé nǹkan tó kù náà ní ká dẹ̀ tún bá ṣe máa pín ètò jẹ profit tàbí mo dẹ̀ pé ìwọ náà ti ọ̀pá máa kọ́ ọmọ wa ti expect yẹn náà. ti expect yẹn ọ̀pọ̀ tí mi wá rò ni pé a ti pín iye tó jẹ́ owó tá a fi ṣe owó àti sọ́ọ̀tì gbogbo àwọn expenses gọbọ yìí dẹ lóṣù wà ńlẹ̀ yìí ah ẹ wo ọpẹ́ yẹ wa so èròǹgbà mi ni pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tá a fi inú ọra tí nǹkan dẹ lọ́wọ́ ṣe lọ yẹn yàrá pin ní fifty fifty kó ní kálukú tún wá nǹkan míì ṣe tí bísínẹ́sì míì bá tún yọta tún lè jọ ṣe pọ̀ ká tún bùjọ ká má bá lọ bẹ́ẹ̀ before we know it a ti di bilọ́níà <laughs> um, ọkọ làwọn ó rà ń pé mi get point yẹn dáadáa òun sọ̀rọ̀ nípa pé profit wà nílẹ̀ ká pín ní fifty fifty no come on <laughs> stop that you are bi ah you are business <laughs> you are businessman now o mọ̀ pé yẹn ò lè work okay good ah ìwọ fúnra rẹ mọ̀ wípé èmi ni mo ní lájà kàpítàkàtà ó mọ̀ wípé seventy percent owó ni mo kó sílẹ̀ tí wọ́n fi thirty percent kó. okay good ó dẹ̀ yẹ kó mọ̀ wípé profit tó wà nílẹ̀ yìí nìsín tá a bá fẹ́ pín seventy percent yẹn lè máa padà mú tí wọ́n máa mú thirty percent. àjiyàn èmi sọ fún ẹ pé pẹ̀lú bá ṣe wá ṣe ìtọ́lọ́hún ṣàánú wa kọjá yìí jẹ́ ká ṣe ní fifty ó dáa tó bá lè ṣe ní fifty ìwọ fún ní forty five ìwọ mú fifty five ìyẹn tún ìyẹn tún kọ́ ṣé o mọ fifty five percent owó ta owó tó jèrè yìí ṣá kí o mọ fifty five percent ẹ̀. You're not talking about a hundred. You're talking about so many millions of naira. What? Ah, ah, Abba, Abba. Come on. Until I was talking Daddy. Ẹ̀fẹ̀ máa ń pọ̀ o. Ta ló ń jẹ fẹ́ wuli forty five kí mú fifty. Ṣé ìyẹn òtún tó ni? Ó gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ jẹ́ seventy thirty. Tó bá ti wá mọ̀ pé o fẹ́ ṣe yẹn, máa kúkú máa kó gbogbo ẹ̀ lọ. Máa mú gbogbo ẹ̀ lọ, máa mú nǹkankan lẹ̀. Ká mọ̀ pé bísínẹ́sì wà lára ẹ̀, oúnjẹ ẹ̀ láàmú. Máa mú gbogbo ẹ̀ lọ. Kí ló wà nínú ẹ̀ tó lè fún mi ní forty five ládùúrú nǹkan tó pa yìí? kí ló wà nínú ẹ̀ really ó dẹ̀ ń pariwo business ta ló sọ pé àṣe business we know business ni a mọ̀ pé wọ́n ló fi lájà ṣe àṣìlẹ̀ but what we were saying is ọlọ́run ti ṣàánú wa do a forty five for me you do a fifty five tó bá ti lè ṣe má wọlé máa kó gbogbo ẹ lọ kò important ó ṣe òru èèyàn tó jẹ́ ni. Ah, mo mọ̀ wípé eré ló ń ṣe. mi ò ṣeré. but let me tell you the fact èmi o èmi ṣẹ̀sán o mi ò lè fún ẹ ní thirty point nine percent profit tó wà lórí owó yẹn. kò sí wàhálà wọn á mú gbogbo ẹ. ṣó mí nẹ ni. kí máa mú lọ. wẹ́ fẹ̀kàn tẹ́lẹ̀ kì í ṣe pé bóyá <laughs> ó wu èmi náà kí n fi nǹkan kan sílẹ̀. ó dàbí ẹni pé ẹ̀ ta fẹ́ sun jẹ tó ń fi pupa ara lọ́rọ̀ tó wà nílẹ̀. God bless you èmi náà kàn kó gbogbo owó yẹn nísìnyí dá padà sórí business so that a tún lè tètè expand. ọ̀pọ̀ làwọn. Hmm? máa lọ. kí máa lọ. kò sí wàhálà ó ṣe gan ni o. all right thank you so much. we take care a kò ní tiẹ̀. wo ok. Ah! ṣe so nítorí ọ̀rọ̀ tí ò tó ọ̀rọ̀ yẹn òun lọ̀kọ́ làwọn ṣe believe pé òun lè bàtẹ́ mi jẹ́ ẹ̀yin lẹ́rù bí a kò lè gbé. ọ̀rọ̀ owó là ń sọ ń pa yìí ẹ̀tọ́ dẹ̀ ni ẹni tó bá ṣe nǹkan ó yẹ kẹ́ inú ọ̀yọ́ tiẹ̀ fún pé gbà tí ẹ lélẹ́yìí ó wá náà ní kẹ́ kó lọ ẹ̀yin náà wá ẹ̀dá sọmọ́ àjọ yẹn àní ó ń kàn fáàmẹ̀ fún mi pé òun lòun ṣe yín pẹ́pẹ́ ẹ̀ tí rí nǹkan kan rárá o wípé òun ṣe mẹ́yẹ bọ̀ lápò díẹ̀díẹ̀ ni. Ah, ah. ẹ wo ẹ wo ẹ wo problem téèyàn bá ti rí ibi tí pé tó ti wá tí wọn lè trace ẹ pé ibi tí problem mi ti wá rèé àti find solution yẹn máa ń wà yìí yá nǹkan tèmi ò bá ní ká ṣe báyìí ń ṣe pé ẹ jẹ́ ká lọ bá ọ̀kan láwọn ẹ jẹ́ ká lọ bẹ̀ yẹn kínní nǹkan tó jẹ́ tó ẹ̀ tó wà lọ́wọ́ yín kẹ́ ẹ fún kí wàhálà lè kún lẹ̀. túnjí kémi lọ bẹ ọ̀kan láwọn kémi lọ bẹ ọ̀kan láwọn. ẹ má bẹ ní ah, solution tó wà important la gbé gbogbo ṣe ìgbésẹ̀ ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ́ngbà yìí o ó lérí lè ka gidi gan ni pé òun ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni o bàbá àwọn tó ń jáná láti ó wà tó ń gbé kínní kaná fóun kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ara ẹja lọ wá ẹja ó wà very very important ẹjọ ẹjọ ẹ kà lọ kà lọ bẹ̀ẹ́ kẹ fún nìkan tó jẹ́ tẹ̀ ẹjọ máa wò fún tí màá ṣe nínú ẹjọ. ilé rí ọlọ́run rí àṣegbé kan ò sí o. ẹ̀sán màá rọwọ́ ẹ̀kẹ́. ọ̀kan láwọn má bínú sí mi jọ forty five percent tí o sọ nígbà yẹn òun náà ni mo send sí yẹn. amazing amazing so good. má bínú sí mi jọ mọ̀ pé ibi tó fẹ́ bá yọ sí mi nìyẹn ìgbà tó sọ wípé o fún mi lówó yẹn pé kí n máa kó lọ the other time mo fi pé bóyá omi ìnà ẹni mi mọ̀ pé kò rí bẹ́ẹ̀ lọ́kàn ẹ̀ but all the same ṣá má bínú má bínú. kò sí bínú ọ̀rọ̀ ti yanjú nìyẹn nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó tó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ìwọ ti ṣẹ̀tọ́ hmm. èmi náà ti ṣẹ̀tọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ o ti o ti yanjú ni o ti yanjú ṣùgbọ́n. gbogbo ẹ̀ ti yanjú báyìí sí rẹ̀ because bídè pé nǹkan tó ń dá ìwàhálà lẹ́nu àti sọ́ọ̀tì òun tó ń dá ìṣẹ̀lẹ̀ òun ti fún ẹ ní nǹkan tó ń bí ẹ nínú jọ àlàáfíà tóun náà ní ìdìbà mo bí lè gbé ọwọ́ rẹ ló máa ó ṣe gan tó jẹ́ thank you very much ọ̀kan làwọn ṣebí kìí ṣe pé mo fẹ́ máa wá ikú káàkiri mọ́ báyìí. ọba ò ní láti wá mọ òun náà dẹ̀ ní wá ẹ̀ hmm, èmi jẹ́yàn kan tínú ẹ̀ máa ń tètè yọ inú mi ti yọ ẹ̀ ti tọ́. àwọn náà fi kú lé ẹ kiri tẹ́lẹ̀ nítọ́dẹ̀ náà jẹ wọ́n ọtí òtí dá padà fún àbí àwọn ẹnjíníà wọn máa ń bọ́ ẹ máa bẹ́ẹ̀ kú tó tọ́rọ̀ ẹ̀ á bá a sọ̀rọ̀. kò tí kò sí tó wá kiri mọ́ mi. Appreciate it. Appreciate it. Go on and prosper, my brothers. Amen. ti fẹ́ máa lọ tí ẹ ti ń lè tọrọ ẹ̀jẹ̀. but mi ní pẹ́jọ́. ohun tí mò ń béèrè lọ́wọ́ rẹ láti ẹ̀kọ́ kí ló ṣẹlẹ̀ ó dá mi lóhùn mo sí i. iṣẹ́ òṣì wà lórí ẹ̀. ẹ náà pé mo ti ṣàlàyé fún ẹ darling náà kì í ṣe nǹkan tá a máa ń lò gbogbo ìgbà ẹni tá a bá dẹ̀ fẹ́ lò ó mọ̀ pé gbogbo yòó ní sínú ilé àǹtí tí ló dẹ̀ máa ń lò ó. ọ̀ọ́ má jẹ́ kí mi tàn ẹ́ jẹ o èmi fẹ́ lò fúnra mi rate táwọn ọmọ síkẹ́ fi ń jẹ mí ó ti kọjá bẹ́ẹ̀ ah jẹ́ kí mi náà tiẹ̀ fi sínú yàrá mi màá dẹ̀ mọ bí mo ṣe máa ṣera mi sí màá tilẹ̀ màá jáde màá dẹ̀ padà wọlé létà. ọ̀hún dáná má ṣe bẹ́ẹ̀ hmm? tó bá di wíkẹ́ndì títí àlò bó ṣe máa ń lò. ṣé mm-hmm. kí n máa lọ. ṣe bí títí sábàbí tó wà sí. ó oh, yẹ sọmọ bí tó wà. dálì máa ń pẹ ṣùgbọ́n ọ̀rẹ́ bẹ̀rẹ̀. ṣe jẹ́jẹ́ o. ọ̀gá mm-hmm. ṣé kò ṣe pé ẹ bù sínú oúnjẹ yín èmi yóò jẹ ah, ọ̀gá májèlé ni mosquito ló máa fi ń pa ọ̀gá. ẹ mú mọ ah. mo wá fi pa mosquito ló ń jẹ mí nínú. Ah, ọ̀gá mosquito nínú eh, ọ̀gá. <coughs> ọ̀gá eh, eh, ọ̀gá ẹ dúró. ẹ dúró ọ̀gá. Oga ọ̀gá ah, ọ̀gá Oga ọ̀gá. Ah, ah. ó mà ṣe o pé ọ̀gá ẹ̀ òkú náà. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run kò kú o. sori next time tó bá tún máa ṣe irú nǹkan tó ṣe yẹn ó máa gbabẹ̀ kú fáínálì ni. wọn ò ní jẹ àǹtí mi ẹ ń ṣépè ni kò ń ṣòro pé. wọn náà ló sọ náà tó sọ ó léèyàn sọ pé òun fẹ́ kú òun fẹ́ kú títí ó dẹ̀ rí kóun náà rí gbé sniper ó gbé jẹ jọ̀wọ́ tó bá jẹ́ pé bó ṣe gbé jẹ́ ẹ náà ó wá gbàbẹ̀ kú náà kò sí nǹkan tá à ń sọ lẹ́wọ̀n máa sọ táwọn ọlọ́pàá bá wálé gbogbo ẹni tẹ̀yìn iṣẹ́ pátápátá náà máa ṣà wọ́n dẹ̀ máa bí nǹkan tó ju yín rí àti tẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́ máa sọ. ọmọ ìyá mi jẹ́ ń tètè já ẹ ṣé orí kó tó di pé ó máa tún ṣe irú òṣì bí kọ́sẹ́ ẹni tí kú lé tó ń lé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ó lè bẹ́ sódò ó lè ṣe so many things tètè kúrò nù lé yẹn tẹ́gbẹ̀mí ṣe wà yìí mi ò lè ṣe onídùúró fún ẹ o mi ò lè ṣe onídùúró o. àǹtí mi mi ò lè kúrò ń bẹ̀ ẹ mọ̀ pé owó yẹn mo fi ń manage ara mi. hey now. sórí hmm, tó bá ro ti tó wọ́ tó ń ro tówó tó ń fún ẹ wá gbọ́ta ẹ̀ẹ́dọ́gba ẹ̀wọ̀n tó o bá fẹ́ kó rí bẹ́ẹ̀ advice ni mò ń fún ẹ tẹ̀yà fi ṣẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ̀yà wá ṣẹ́ ẹ̀ síwájú. owó yìí náà ni ah. owó yìí náà. kò sí wàhálà ọlọ́run á ṣe ètò dáa hmm, kò sí wàhálà yìí tájọ sọ yẹn tó bá ti di wẹ́ẹ̀sì kó wá sọ máa rí ẹ̀ wá lè lọ àṣegbé kan ò sí o. mo lè ṣe ojú omi ọlọ́run tó ṣe lọ. kí ló mo fi ṣe ọkọ mi. mi ò mọ reason tó o fi aláwọ àwọn nọ́ọ̀sì yẹn kọ́ jẹ́ kí n kú. jọ kí lè bá ṣe lọ. tó bá gbé ìṣèlú jẹ́ kí wọ́n jẹ́ kí n kú ni ó máa pè mí màá ti bá tèmi lọ nísìn. jọjọjọ kí ló ń sọ lẹ́yìn iná ah èwo lọ̀rọ̀ ikú náà sọ ikú lóru tó máa ń fẹnu sọ ní gbogbo ìgbà yìí i don't like it ah wọ́wọ́wọ́ jọjọ mo fọ́ náà bá bẹ́ẹ̀ o kò sí kankan lójú ẹ o ò ní kú kan bí ò yíyẹ ah lè sọ pé ikú ikú ikú ikú ikú bíi ti bò. Ah! kéèyàn máa ṣàlàyé nǹkan fún ilé méjì mẹ́ta kó tó di kó máa yé yín gbogbo tí mò ń sọ yìí tèmi yé mi. aago ah, wo ọkọ mi jọ sórí dáfẹ́ tí mo ṣe ń ṣẹ́ gẹ̀gẹ̀ tẹ̀mí yé mi o ó yé mi náà ah ikú bá wò. wá I, I, I need you to even tell me jọ wá ètò ṣe lọ gbé májèlé jẹ kí ló sún ẹ sí àti kí ló rò débẹ̀. Oh, oh, àlàyé tó ń ṣe kò tẹ̀ ní grand kankan rárá you need to tell me why kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é business ẹ̀ ń lọ dáadáa ọ̀bẹ nìkan jà ọdún contract bẹ́ẹ̀ ni bọ̀dì lọ́wọ́ kí ló wá ṣẹlẹ̀ kí ló dé. nàìjíríà gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ o àsìkò tó wù mí tí mo fẹ́ lọ ní òkè kí n lọ. àsìkò àsìkò ẹ̀kọ́ lélẹ̀ jọjọjọ stop it stop it yé sọ̀sọ̀ kú sọ ah o dẹ̀ fẹ́ lọ sọ̀rọ̀ sínú ayé i don't like it o mi ò fẹ́ mi rẹ́dí àti ṣokú ọ̀sán gangan o ah ebi ò láìkẹ́ o ah ṣo fẹ́ kó bá mi ni ṣé o mọ̀ pé tó bá padà ó mọ kó bá mi ni nà ó. ọ̀gá ẹ wò ká má kúrò nǹkan tẹ́ ṣe yẹn báyìí ó kù díẹ̀ káàtó ká ní bẹ́ẹ̀ ṣe gbé poison jẹ ẹ wá kú ẹ hàn pé wàhálà lè máa dá sí madam lọ́rùn. bẹ́ẹ̀ni. gbogbo òpó sick sáré yaṣa ṣó mọ nǹkan tó ń sọ ṣá yọra nu ẹjọ́ ìkọ nígbà tí wọn náà ti wà lórí ìjókòó tí wọn ń fún ẹ láyè láti máa sọ̀rọ̀ ta ló sọ fún ẹ pé tí n bá kú nígbà tí mo fẹ́ kú yẹn ìyàwó máa níṣòro. Ah, mami má ní bàbá ńlá ìṣòro because àwọn ẹbí ọmọ dábì dúró báyìí ọmọ bíbí ní questions pé báwo ló ṣe ṣẹlẹ̀ because wọn ní ẹ̀ka bílí pé ogún má jèrè jẹ ni ah, ah. kì í ṣe pé bí àwọn olówó lọ́wọ́. ọ̀dà mo ti gbọ́ ọ̀rọ̀ ẹ ti yé mi àmọ́ èmi ti gbà wípé ibi tó kọjá ìtẹ́ ẹ̀jẹ̀ kí n kú yìí ó ti da ó ti tẹ́ mi lọ́rùn àmọ́ tí n bá tún gbé ìgbésẹ̀ míì lórí pé mo fẹ́ para mi ẹ má dá mi dúró. àbúrò ah, ṣẹṣọ Davido ló ṣe ń kọ yẹn o torí ẹ má dá mi dúró Davido ló ni wo má wo bẹ̀ rárá wo kúrò ń bẹ̀rẹ̀ náà mo sọ fún ẹ má wo ikú kọkọ ò ní pa ẹ́ ah, ìwọ bá wo ìwọ tún gbé májèlé ń bo ń bolo ti fẹ́ rí nílé. títí ọ̀gá ìjẹ poison <laughs> wo bó ṣe rí nìyẹn o mo máa ń gbọ́ nu rédíò tàbí kí n wọnú tv tàbí káwọn èèyàn máa sọ ojú mi kòrókòrò báyìí lọ̀gá mi ṣe mú sniper tọ́dà sínú ọjọ́ tọ́jà nǹkan tí mo kàn mọ̀ ni pé ìyá ọ̀gá máa ń àwọn lára àwọn lára wọ́n dẹ̀ ti gbé gbèsè mo ikọ́ tí mo rò pé ilé ti kọjá títí. báwo dẹ̀ wá ni. àdúpẹ́. Ah, ṣọ́gà ẹ ti dé ṣáà wọ́n ti balẹ̀. àwọn ti balẹ̀ wọ́n ti dé àwọn àmì ó ṣe gan-an ó máa lọ. Thank you àgbégbá wọn ló wà o. Hmm. ilẹ̀ rí ká. ẹ bá mi dáríjì ṣẹ̀san aláwọ̀ àdáríjì gbogbo wa ẹ bá mi dáríjì ẹ bá mi dáríjì ohunkóhun yóò kò ṣe ẹ bá mi dáríjì ẹ fi yá mi ẹ ṣàánú mi ẹ bá mi dáríjì ṣẹ̀san máa ẹ jókòó ẹ jókòó. ó dà kó burú o ìyá ṣẹ̀san hmm, rama hmm. ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí yóò yé mi o ṣẹ̀san ò ṣẹ̀ mí ah, ah. ṣẹ̀san ṣe nǹkan tó dùn mí hmm. mo fẹjọ́ sùn yìí ó dẹ̀ ṣàtúnṣe ó dẹ̀ ti tán ibo níjà tún wà mí ìmọ̀ nǹkan kan pa ọ̀rọ̀ ṣẹ̀san ẹ má fọ̀rọ̀ ṣẹ̀san kọ́ mi lọ́rùn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ni ìṣẹ̀sọ́ fẹ́ ṣe sùn fún mi tí mo fẹ́ wá máa lépa ẹ̀ èmi náà bímọ tèmi o mi mọ kankan pa ẹ o. ìyá kíkẹ́ nígbà òṣèlú ọkọ rẹ fún mi ń dùn ni mo ṣẹ̀sán ṣe fún ọ mo sì ti ní òbí ọ èmi rò bóyá o ti gbọ́ ni kò ti dáríjì dákun. ìyá àgbà ẹ má fi nǹkan tí ò ṣe tèmi ẹ má rà mọ́ mi ah. lọ́rùn mo ah. fi ẹlẹ́dàá ṣẹ̀sán mo fi ṣèbúra o mo fi ọlọ́run tó dá gbogbo àwọn fi ṣèbúra ẹ ti sọ̀rọ̀ èdè bá mi mọ̀ mi lọ́wọ́ o ah, mi mọ̀ kọ́kọ́ ní ọ̀rọ̀ ṣẹ̀sán o mi mọ̀ kọ́kọ́ ń tunu ẹ̀. ya kíkẹ́ ah, àmọ́ ilé pọ̀ ju ó dà ó lóun mọ nǹkan kan pa rẹ̀ ó sì dénú rẹ̀. Ah, ó ti tán gbà mo wá ṣé kò ti fún mi lówó lẹ́yìn ẹ̀ ni ó sá fún mi lówó mo gbà mi mọ̀ nǹkan pa ẹ̀ o. ká fóun gbogbo lélẹ́dùn àlọ́ ìyá ṣẹ̀ṣẹ̀ ọyá ìjà rẹ. ó dà kò gbọ́n kéèmí tèmi ó ṣeun ẹ wò máa kíkẹ́ ẹ gbà mo fún yín tọkàntọkàn ní o mo fún yín ni. ìgbà ẹ lọ rẹ ṣe lórí ọ̀rọ̀ ti ṣẹ̀sán ìlú náà. aláàfin ní tọkàntọkàn. a kò fún ẹ tọkàntọkàn ní ah. owó ìfọ́jú. oúnjẹ ọmọ ọlọ́wà fún lálàáfíà ẹ ṣe o. o ti dáríjì o ah, ah, ah. ti dáríjì o ti dáná wo ma gbogbo wa. ẹ bá ti bọ́ tẹ bá mi tilẹ̀kùn. inú mi wá dùn bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe bí ọmọ ìyá yes i'm happy. Mm-hmm. ìwọ gangan ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wípé o kú àtúnṣe because tó bá gbọ́ tó sọ inú ẹ̀ náà ló máa wà ó ṣẹ́gun ní ọ̀rẹ́ mi kú àdúró tì eh, nǹkan kan tí mo fẹ́ pe àkíyèsí ẹ̀ sí ni wípé kó bá mi bá títí sọ̀rọ̀ nígbà tó bá mi sọ̀rọ̀ yẹn mo pe títí ìgbà tóun náà dẹ̀ wọ́n ṣàlàyé àwọn kankan fún mi àmọ́ òun kọ́kọ́ ń ta sí mi létí nígboro wípé ibi títí ti ń ṣiṣẹ́ wọ́n ní ọkọ ọ̀gá ẹ̀ wọ́n ló kàn ń bá àwọn èèyàn káàkiri ni wọ́n ní wọ́n sọ̀rọ̀ ẹ̀ dáadáa rárá tó dẹ̀ túmọ̀ sí wípé tí ọwọ́ pálábá ọ̀gá ẹ̀ tó bá máa ṣègi nígbà tó ń bá rí i tó ń bá tọpinpin ibi tó lè wà wọ́n á tọ̀ dọ́dọ̀ títí wọ́n á dẹ̀ tọ̀ dọ́dọ̀ tèmi náà mo dẹ̀ bá sọ mo ní pé kó fi iṣẹ́ yẹn lẹ̀ mo ní màá bá wáṣẹ́ mi ṣe làbúrò mi kọjá lẹ̀ ó lóun ò lè fi yẹn lẹ̀ jọba mi bá sọ kó má kó bá mi o kó má kó bá mi o. ṣo fẹ́ gbọ́ ti ń gbọ́rọ̀ yìí tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni sórí ọ̀gá ẹ̀ ó kàn dùn àwọn èèyàn kákàkiri lára àwọn tí ọkọ ọ̀gá ẹ̀ títí lára àwọn tí ó lù ní jìbìtì ìyẹn wọ igbóòrò lọ fún ọkọ ọ̀gá ẹ̀ ni ó wá lọ sàsì ọkọ ọ̀gá ẹ̀ pé kó máa ṣiṣẹ́ káàkiri débi wípé ọkọ ọ̀gá ẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ń wakú fún rẹ̀ káàkiri ọlọ́run ló yọ ọkọ ọ̀gá ẹ̀ débi wípé wọ́n ní jẹ́jẹ́ ni tírélà ń bọ̀ báyìí tí ọkọ ọ̀gá ẹ̀ lọ tẹ́rí sí i ọlọ́run ló ní kí tírélà yẹn má pa o ṣó mọ̀ pé èpè tí ń jẹ ọkọ ọ̀gá ẹ̀ kó kúrò ń bẹ̀ ló dáa o. sista lóòótọ́ aagun à ń gbọ́ ṣùgbọ́n kó tó fẹ́ kí mọ̀ ni pé àwọn èèyàn nǹkan kékeré báyìí ló máa ṣẹlẹ̀ wọ́n máa fi kún ni. ẹ bò wọ́n rí tán fi kún. ẹ ó rí àti wípé kò ń ṣe pé ọkọ ọ̀gá mi mò ń bá ṣe direct ìyàwó wọn mò ń bá ṣiṣẹ́ àwọn mò ń bá ṣiṣẹ́. ọ̀rẹ́ bá mi bá sọ o because bẹ́ẹ̀ mi náà ṣe ń bá sọ lè bó ṣe máa yọrí bọ́ tó máa yọrí bọ́rọ̀ lélẹ́yìí bá mi bá sọ kó má kó bá mi o kó má kó bá mi o. sista ẹ̀ẹ́dẹ̀mọ̀ ó nice ó nice <laughs> o nǹkan tó fi ń yé wa ni wípé toró ò tí ì ríṣẹ́ síbòmí o ò lè kúrò. èmi lè sọ pé kó kúrò máa bẹ wáṣẹ́ àbí kí ni problem ẹ. ẹ máa gbọ́ sista. àwọn Yorùbá ló sọ wípé èèyàn máa ń fi iṣu síná báyìí wá ọ̀bẹ ni o ẹ wo mi ò tí ì rí bòmí àti pé àwọn ọ̀gá mi wọ́n nice ẹ mọ wọn wọ́n nice gan ẹ wo tí bá ti rí bòmí màá kó n bẹ. piece of advice tèmi fẹ́ fún ẹ títí ni wípé kúrò lọ́dọ̀ ọ̀gá tó jẹ́ pé wọ́n ti sá sí i ó kàn ṣìṣe kiri èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. ṣé ọ̀rẹ́ mi ò o ṣé ọ̀rẹ́ mi o because mi mọ problem Titi. mi mọ problem wọn ò rí bí ẹ mọ bẹ́ẹ̀ náà. sísè eh? ọlọ́run mọ̀ kó náà yanjú dúdú ẹ̀ ó náà yanjú ẹ̀ ń gbàdúrà. bó ṣe ń sọ nìyẹn. ṣàṣà yẹsà pẹ̀lú bó ṣe ń wọlé ayé kó lò. ó dùn sá. <laughs> ayé dùn. ó wà òkè sá. àwọn orí pé gbogbo ẹ̀ lọ́kọ̀ wọra wọn <laughs> kò lè bàjẹ́ ah. ẹ jọ ṣẹ̀sán báyìí ṣe ń dùn tí gbogbo ẹ̀ ń dùn mọ́ra wọn yìí lóòótọ́ òun kan láwọn ibì kọ̀ọ̀kan ṣùgbọ́n tó ń dùn pọ̀ àfẹ́fẹ́ ra wálẹ̀ tó láì ṣògùn owó láì jẹ́ pé èèyàn ya wèrè láì jẹ́ pé wọ́n gbá epo nínú ọpọlọ èèyàn kí ló lè mú kí ń di ọlọ́run kó sọ pé òun fẹ́ wá kú kiri. <laughs> Ehm, ibi tí ẹ ò sọ̀rọ̀ dé ó ti yé mi sá ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ yìí sá lórí wípé èèyàn ń lékú káàkiri bíi kéèyàn ṣàfẹ́kú ló ń ṣèyàn yìí èmi náà mọ ohun tó ń ṣẹlẹ̀ sá kò yé mi kò yé mi sá. tẹ̀sán sá. kí ló tó lọ ṣoògùn owó. mi ṣoògùn owó. no kí ló tó lọ ṣoògùn owó tó bá wọn nípìn tó bá wọn pín o. ó ṣoògùn owó ni àwọn tó bá ṣoògùn owó ni wọ́n lọ pé two years ló kù three years ló kù ikú ń lé ẹ kiri ikú nǹkan kí ló tó lọ pín o kí ló wá kí ló lé kí ló fẹ́ dà. ẹ sà mi ìpín ìpẹ̀lẹ́ níbo dìsa mo níṣẹ́ mi tí mò ń ṣe tó dẹ̀ ń yọ owó mi ì owó mi ì kọjá kádàrá mi sá. then what's your problem. kò yé mi sá. kò yé ikú kan wú ẹkú ni. Ah. kò yé mi sá you understand o. it's alright. a ní fi ẹlẹ báyìí mo ti mọ̀ pé n tó ń ṣe òǹṣojú lásán màá jáde sọ̀rọ̀ ẹ̀ wà á dẹ́rì solution. ó dà kò burú sá ẹ ṣe gan sá. a kàn fẹ́ ṣe fọ́lọ́ ni o òfìgbà kankan wúlò fún wa o iye owó òfin wa rí èyí kára káàdì òòrà fún wa rí ṣùgbọ́n ìtàkùn tó so mọ́ni lọ́rùn ṣòro ó fàdà gé lọ́rọ̀ ẹbí ká ṣe kó má bàa kó ìdọ̀tí tiẹ̀ kó má bàa fi yí ẹbí wa lára tọ́ra alẹ́ ẹni ò ṣẹ́ni èèyàn mi ò ṣèèyàn a lè fi wá láàrò lásán ọmọ ẹni ìdẹ̀lẹ̀ ṣé lè bẹ̀rẹ̀ kábílẹ̀ kìí sẹ́lẹ̀ míì ṣẹ́ni ìmúwa tó fẹ́ bàjẹ́ ẹni kan ṣoṣo interest mi ọ̀tọ̀ you can go. ẹ má bínú sá màá ṣe àtúnṣe mo dẹ̀ fi ń dá yín lójú pé láìpẹ́ láì jìnnà màá send owó sàkáǹtì sí mo ní details yín lọ́wọ́. ìwọ máa ń ṣèyọnu sẹ́. wọ́n á ti fọṣẹ tó yẹ kó fi wọ́n á fi wẹ̀ wọ́n á ti sígbẹ́rẹ́ tó yẹ kó sí àyà wọn máa bá wọn jà wọ́n máa ṣe dáadáa kiri wọ́n á kó wa láti ẹ̀kọ́ báyọ̀ àá ṣètò wa tọrọ orúkọ fámìlì ni o ó ní àwọn tó jẹ́ pé tẹ̀sán tẹ̀sán <laughs> kòróró gbé fún mi rí. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá wọn àṣebàjẹ́ lẹ́kun. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá wọn àṣebàjẹ́ lẹ́kun. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá àṣebàjẹ́ lẹ́kun. ọkọ làwọn dà. olórí ọkọ làwọn ò máa wá sípàdé lẹ́nu ó lóun débi kan. ó dẹ̀ wá dùn. fẹ́ sọ̀rọ̀ àṣírí kan lójú ẹ̀ ọ̀rọ̀ tó ṣòkùn sí mo fẹ́ tó mọ́lẹ̀ sí látara aṣẹ́ tó gbé fún wa tó ní ká bá ń bàtọ̀rẹ́ òun jẹ́ mo wá fẹ́ kó mọ̀ pé léyìí o mi ò bàtọ̀rẹ́ jẹ́ pàápàá jùlọ mi olórí mi ò ṣe ọkọ̀ mọ́rẹ̀ rárá. ẹ mọ̀ kí nẹgbẹ́ta wà yà bàǹtẹ̀ yàn jẹ́ ẹ̀ hmm. tó máa dà tó máa dà kó láṣẹ nẹgbẹ́ wa. àwa lolùrànlọ́wọ́ ayé. àwa là ń dá wọn ṣèbàjẹ́ lẹ́kun. àwa lolùrànlọ́wọ́ ayé. àwa là ń dá wọn ṣèbàjẹ́ lẹ́kun. olórí ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí má tó ṣe mí ní kàyéfì ipe ẹ ṣe kankan fún ọ̀rẹ́ ọkọ láwọn ah, ó dà ẹ wo bí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà ẹ ṣe fún un ẹ tún ṣe kankan fún náà mi ń fẹ́ kí ọ̀rọ̀ yìí tàn mọ́lẹ̀ sí ọkọ láwọn pé ẹ ṣe kankan fún nítorí tó bá di ọjọ́ mi tí mo bá sọ pé kó ṣe kankan kò ní gbà mí gbọ́ mọ́ tó ti yẹ pàápàá jùlọ gbogbo ẹgbẹ́ pátápátá mo forí ẹgbẹ́ ìbẹ̀wà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó hàn sí ọ̀kan láwọn rárá tí mo fẹ́ sọ ni olórí. tó bá yẹ kó ṣe fẹ́ ni ẹ gbẹgbẹ náà àti kíni àti fọwọ́ sí pàápàá jùlọ nínú ẹgbẹ́ yẹn ní ọmọ pé à ń fẹ́ nǹkan bí wàhálà bí nǹkan bí ìrọ̀rùn bí ìrọ̀rùn la máa ń fẹ́ ní ẹgbẹ́ yìí bó ṣe sọ yẹn ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ kí ẹnìkan kó má sọ fún pàápàá jùlọ tí ó bá gbọ́ bó ṣe ń fojú yàn burúkú wò ó a máa fojú yàn burúkú wò wá àwọn ẹgbẹ́ ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ kó wà bó ṣe wà yẹn títí dìgbà tí ẹ̀kọ́ máa fojú mímu wọn. àìbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá wọn ṣèbàjẹ́ lẹ́kun. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá wọn ṣèbàjẹ́ lẹ́kun. àwa lolùrànwọ́ ayé. àwa là ṣé tó tó yìí òótọ́ la ní. bí ìṣẹ̀wọ̀n máa jẹ́ sunkún látàárọ̀ mà nìyẹn in fact ó ti sú mi. ẹ but Rẹ̀mí ṣe bí wọ́n wà ń bí kí ló tó wàá lè béèrè lọ́wọ́ ìpè kí ló ń ṣe. kí ni láti àárọ̀ lèmi àti ẹ̀ tí ń bi pé kí nìkan tó dé tó ń fi ń ké kò dá wa lóhùn sí tó dẹ̀ dá mi lóhùn yẹn mi fi pé kí n máa kàwé tí mò ń kà nínú. ẹ bọ adéṣẹwà kí ló dé ẹkún kọ́ ni solution sí nǹkan tó wà ńlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ gan-an ni kò sọ ká dẹ̀ bẹ wá solution sí i. tí kì í má parọ́ ayé ń ṣe bọ̀dá mi ayé. ayé ń ṣe bọ̀dá ẹ̀ bíi ti báwo. Ah. ó ti tó bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí bọ̀dá mi ti sọ pé àwọn fẹ́ para wọn. ṣé ìyẹn possible. Ah. má sọ bẹ́ẹ̀ ó possible dáadáa. kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run ṣorí bí mo ṣe ń wo ọ̀rọ̀ bọ̀dá yìí ó dàbí ẹni pé ayé ló ń ṣe wọn á dẹ̀bẹ̀ tà kó tó di pé ilé ìtàn ti ń tẹnu wọn kó fẹ́ para wọn fẹ́ para wọn. kúlẹ̀ tó bá di pé wọ́n para wọn á bẹ́tà kẹlẹ̀ tẹ̀sẹ̀ lébùn. tẹ̀sẹ̀ lébùn. kì í jẹ́ tẹni ká má mọ̀ dà o ọ̀rọ̀ dèrà ọ̀rẹ́ mi àti ẹ̀ báyìí èmi ò lè fẹ́ kọ́ tọ́ná fún ẹ o bọ̀bọ̀ kí ló fi bọ̀bọ̀ yìí lọ́rùn lẹ́nà o fi ṣẹ̀sán lọ́rùn lẹ̀ problem ẹ̀ increase lójoojúmọ́ ni ó ń kó síbi kan tó ti ó tiẹ̀ ti wá upgrade báyìí sí ó sọ pé ó jẹ́ lówó fine fúnra mi ni mo mú wá bìbà yìí tó transfer owó tó jẹ́ fún ẹ kí ló dẹ̀ tún kù kí ló tún fẹ́ a ní kó lè sa ọ̀sà a ní kó sọ̀tọ̀ wẹ̀lẹ̀ ó sọ̀lẹ̀ kí ló fẹ́ gbà ní tó bá kú náà kí ló fẹ́ gbà náà fi wọn bọ́ ilé náà kí ló ṣẹlẹ̀. mo kọkọ ń pa ẹ kọkọ ń pa ọdún sọmọ. o ò kọkọ ń pa mi má máa tẹ́wọ́ fún ìdarí o mọ kọkọ ń pa ìdúbà kọ́ mo jókòó sí lọ́jọ́ ẹ sọ fún pé ẹ owó kan dá tó bá fún ẹ lówó ẹ fún ẹ lówó ẹ owó wọ́n máa ṣe gbá ó dẹ̀ ti fún ẹ lówó ẹ tó ń dókun lọ́rùn ẹ náà. ẹ̀yin ti tọ́ náà everybody is fine náà ìwọ ló sọ fún mi pé wọ́n ló wà ló tọwọ́ mu lọ́rùn pé tí ò bá fún ẹ lówó ẹ kò ní bọ́m̀bẹ̀ òkè ó ti fún ẹ lówó ẹ sí fi lọ́rùn lẹ́jẹ̀ kó lọ òkè nísìn problem ẹ̀ increase sí ni náà wàá sọ pé ó ń wakú lọ tẹ́lẹ̀ ni ó ń wakú káàkiri fáìn kò wakú mọ́ ó ti mọ bí ti kú wà báyìí ó ti ń túmọ̀ kú báyìí ẹni tó ti di pé ó ti ń mu sniper tó ti ń lọ sí hospital kí ló ṣẹlẹ̀ náà fi bọ́ ìlọrun lẹ̀ náà. ọ̀bọ̀ọ̀bọ̀ ìlọ́wọ́ tí ó ṣe tiẹ̀ ẹjọ́ tó mọ̀ pa tí wọ́n ní dá sí ẹ lọ́rùn. Ah, ohun tó pa wá pa ti yanjú ẹ̀ mi ò lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ mọ̀ èmi ò mọ ohun tó lọ tọwọ́ bọ̀ òun ló mọ tó ń rìn sí tí nǹkan tó ń ṣe sì fi ń ṣe kò sí nǹkan kan tí mo mọ̀ pa ẹ̀ mọ́. ọ̀kọ́láwọ̀ níṣó ọ̀rọ̀ dé máa di ẹ̀ tí nǹkan mi bá tún wà ń bẹ̀ tó fẹ́ gbà lọ́wọ́ mọ́ sọ fẹ́mi máa tún mọ́ máa bá sọ ju tó bá kú kíni kíni. ṣé kò sí nǹkan mi lọ́rọ̀ wọ̀ fún rẹ̀ máa bínú sí ẹ o ah, kí ni tí mo gbélé náà kí ló fi ń lọ mí yìí. ó dà pé mò ń bẹ sọ lọ́rọ̀ èmi àti ẹ ò fẹ́ gbọ́ sí i tí ẹni tí bá ṣe bọ̀bọ̀ yẹn tí kankan bá ṣe bọ̀bọ̀ yẹn tí ó bá ṣe sẹ̀sọ́ tó bá kú ọlọ́run ẹlẹ́dàá dẹ̀mọ̀ èmi fúnra mi ni máa gbọ́ wá báyìí bíkọ́ kí ló fẹ́ gbà kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ gbà kí ló fẹ́ gbà nù kú ẹ̀ ah kí ló ṣẹlẹ̀ tí ẹni tí ń bá ṣe bọ̀bọ̀ yẹn tí ẹni tí ń bá ṣe mú ni sọ fún ẹ fúnra mi ni máa gbọ́ wá báyìí. ìsọdìẹ lọ. bí ìkan yọ ọlọ́rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ àbí kí ni gbogbo rẹ̀ tó ń kó bá mi yìí gan bá máa pẹ̀ mọ́ yìí mo sì gbogbo orúkọ báyìí. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá wa ṣèbàjẹ́ lẹ́kun. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá wa ṣèbàjẹ́ lẹ́kun. àwa lolùrànwọ́ ayé. àwa là ń dá wa ṣèbàjẹ́ lẹ́kun. ẹ wo olórí gbogbo ìtàn sọdún èmi ni mo mú ẹjọ́ ọ̀rẹ́ mi ṣẹ̀san wá síbí lọ́jọ́ kìnínní àná mo ṣàlàyé ohun tó ṣe fún mi tí ò dùn mọ́ mi nínú mo dẹ̀ ní kẹ́ bá mi dá sẹ̀ríà fún àmọ́ ẹni tá à ń wí yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí pátá ló ti túbà èyí owó tó jẹ mí ó ti san kódà ó tún fèlè le kí ló wáá dé tí ò kúrò nínú ìgbèkùn tẹ́ ti fi kàn bẹ́ẹ̀ ló ń rìn kiri gbogbo ayé kò rójú ráyé rẹ̀ mo ló ti ṣe ó ti ṣe ohun tó jẹ kó ṣe ẹ bá mi gbogbo nǹkan tó bá gbà pátápátá láti yọ kúrò nínú ìgbèkùn yìí ni mo ṣe tán láti ṣe ẹ bá mi ẹ jùwọ́ ẹ lẹ̀ ẹ bá mi filẹ̀. ẹ wọ òrìṣà ẹ wọ ní àṣì ayé nígbè àṣì ayé nígbè béèyàn bá ti ṣe báyìí ó dèrò ọ̀run. ọ̀rọ̀ kọ́rọ̀ ló ń sọ lẹ́nu yìí ìbá màmá ṣe mo ṣe tó dáa kan mo ṣe tó di wàhálà adíẹ fún èkúté létí ó yìí ìwọ ó gbàgbé ni bí wọ́n bá gbàgbé àwọn gbàgbé ṣé bí wọ́n kọ́ ló kúnlẹ̀ sí àyín tó ń sọ pé ká bọ́ pààyàn àtúwákọ̀ àpá adá wàhálà sí lágbada àníkọ́mọ yan bí ni yan gàrí ọwọ́ adi ní ìsìn olóòsè mọ́ ẹ wọ̀ ọfà tá a bá ta báyìí àlè lè mú ma ó ti lọ ó ti lọ nù kò sọ́wọ́n bẹ́ẹ̀. Ah, ẹ ṣe máa ní kò sí nǹkan tẹ́ lè ṣe sí mọ́ mo ní kẹ́ fèèyàn lẹ̀ ó ti jẹ́wọ́ gbogbo nǹkan tó ṣe ó ti túbà kẹ́ ẹ̀gbọ́n ṣẹ́rí nǹkan tẹ́ dálẹ̀ báyìí ṣẹ́rí nǹkan tẹ́ dálẹ̀ báyìí. Ah, ẹ sọ fún mi pé ó máa lè tó yìí o ẹ sọ fún mi pé ibi téèyàn bá wa téèyàn nílé padà sẹ́yìn ni o. Ah, olórí ṣẹ́gbọ́n bó ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ wò mo fi ọlọ́wọ̀n ọba bẹ̀ mo forí ẹgbẹ́ tá a jọ ń ṣe mo fi bẹ̀ nǹkan tó bá máa lọ sọ káàkiri àdúgbò nìyẹn o pé mo mú un lọ síbì kan tó jẹ́ pé nǹkan bá báyìí má ṣe fẹ́yàn kan ẹ jọ torí Ọlọ́run nǹkan tó bá fẹ́ jẹ́ ká bá fẹ́ o nǹkan tó bá fẹ́ jẹ́ ká bá fẹ́ jọ torí Ọlọ́run ẹ má jẹ́ kórúkọ mi bàjẹ́ ládùúgbò mo fọ Ọlọ́run ọba bẹ̀ yìí o àwa ló ń ràn àwa là wa ṣèbàjẹ́ lẹ́kun. àwa ló ń ràn wá ayé. àwa là wa ṣèbàjẹ́ lẹ́kun. àwa ló ń ihun tí ò yẹ máa jẹ́ kó yẹ ihun tí a sọ fún ẹ níjọ́ kìíní àná a máa sọ fún ẹ ìwọ fúnra rẹ ló sọ pé ká mú ọ̀rẹ́ ká pa ó ṣe ohun tí ò dáa tó fún ẹ àmọ́ ibi tó gbé ń wò yìí tá a gbé wà yìí àti pààyàn bí báyìí o àwa máa ń mójútó ohun tó bá kù díẹ̀ káàtó ń gbèsè ayé ẹ̀dá ẹni tí kìí bá fẹ́ dọwọ́ rú káwọn bá yẹ máa ṣàtúnṣe lórí ẹ̀ a ò mọ̀ pa kó ohun tó ń ṣe ọ̀rọ̀ rẹ rárá o ohun tó ń dàlá ni à ó ṣe kó tó lọ ṣe nǹkan míì lẹ́yìn láti wá gbìyànjú pé ká fi àìrójú ara yìí tó máa bá káàkiri gbèsè ayé ẹ̀ tó fi máa pàdé ẹni tó máa pa. Ah, ẹ wà dúró irọ́ tẹ̀ ń pa ẹ wo bẹ ṣe ń parọ́ ṣàròbó ni mí ni ah, mo lẹ́ fi nǹkan ṣe yan ẹ̀dẹ̀ tún parọ́ pé ẹ̀ fi nǹkan ṣe. Ah, ṣé o wá rí ó ṣeé ṣe kó ṣe pé ọ̀rẹ́ ẹ ló ti lọ fẹsẹ̀ kọ níbì kan tàbí kó ṣàṣemáṣe níbì kan bóyá òun ló ń dà káàkiri àwọn ọmọ kan pa tó ń o. ọ̀kan láwọn gẹ́gẹ́ bí olórí ṣe sọ sórí àwọn kọ̀ọ̀kan tí ò yẹ lé sórí inú ẹgbẹ́ tí wàá ń bì àwọ̀ kí n bá tèèyàn jẹ́ a máa tún tèèyàn ṣe ni gbogbo bí lọ síwájú e, ẹ̀dá ṣe máa ń da òun làwa ń ṣe ń bì a kí n bá tèèyàn jẹ́ ń bì. wo ọ̀kan láwọn bó ṣe rí gẹ́lẹ́ ló ti gbọ́ òun. olùdó sọ pé àwọn ọmọ kan pa ẹ̀ bí àwọn akọ́lá ṣe kọ́kọ́ rárá pé àwọn ò ṣe kọ́kọ́ sẹ́ni rárá àwa ló ràn wá yé. àwa là ń dá wọn ṣèbàjẹ́ lẹ́kun. àwa ló ràn wá yé. àwa là ń dá wọn ṣèbàjẹ́ lẹ́kun. àwa ló ràn wá yé. àwa là ń dá wọn ṣèbàjẹ́ lẹ́kun. ọlọ́run rínú. èyí o táwa lè gbọ́ ẹ̀ṣẹ̀ báyìí sùn ẹ́ táwọn ibi tó gún ti wọ́ wá fún àwa lágbára o. o mọ̀kọ́ tèmi tiẹ̀ wá ń rò ni ẹ mọ̀kọ́ tèmi tiẹ̀ rò ni kó mọ̀ jẹ́ pé ẹni tí wọ́n lè gbọ́n bá da business papọ̀ káwọn èèyàn nípẹ̀gbọ̀n cheat tí wọ́n sọ ń gbà yẹn ah, kó mọ̀ jẹ́ pé ẹni yẹn ni o. kí ni nǹkan tí ìwọ náà tún ń sọ ìbá ìtòyè ọlọ́run ẹ eh, báwo ni ẹni yẹn ṣe máa máa ṣe ẹ̀gbọ́n mi kò lè jẹ́ nìyẹn láéláé kò lè jẹ́ bẹ́ẹ̀. mo dá ọ̀tẹ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ bọ̀ ọ̀tẹ̀ wá náà òun ó ní kankan tó tún sọ sí mi lọ́kàn sí i ṣé ẹ rántí pé ìgbà lọ sí ìlú last ìyá arúgbó kan báyìí tán bú ń gbà yẹn kó mọ̀ jẹ́ pé ìyá arúgbó yẹn ló wà ń di ọ̀rọ̀ wọn àbí kílẹ̀ ni mo sọ ṣé ó lè jẹ́ ìyá gbogbo yẹn ṣá. Ah, ó lè jẹ bẹ́ẹ̀ o kí lójú òrìrì. Ah. Ah, tí n bá délé màá tún sọ fún mọ́mì pé àwọn ọ̀rẹ́ mi ń pè mí sákèésì kan lórí ọ̀rọ̀ bọ̀dá mi so nǹkan táwọn náà bá yẹ̀ tún sọ àbìtorí gbogbo ẹ̀kan orúkọ orúkọ tẹ̀ sú mi ni ọ̀rọ̀ bọ̀dá mi sú mi. abẹ́tà kan ṣiṣẹ́ lé lórí. kò ṣe tó ẹ̀ ló ṣe wá nígbà yìí. ṣé kò tó torí ni ṣé kò tó wà lẹ́yìn òtútù. kò sì tó mú understand má bọ̀ rí má bọ̀ jẹ́ ká lọ wá nǹkan mẹ́rin. mama ẹni tí mo ní kẹ́ ẹ lọ bẹ̀ ẹ ò lọ bẹ̀ wọ́n ni. alàgbà wọn kúkú lọ bí àzẹ ni mo lọ bẹ̀ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan tó ń ṣe ṣe san kò dáwọ́ o kódà bá ṣe ń sọ fún yín ọlọ́run ló yọ mí ṣẹ̀sán ti pọ̀ májèlé sínú oúnjẹ tó jẹ́ ọlọ́run ló bá mi rà padà o tí ò jẹ́ kí n ti fojú sọ fún ẹ̀ bá ṣe ń sọ yìí. ó dáa ẹ fọkàn balẹ̀ màmá madam. pastor. ẹ prayer tí mo sọ pé ìnáwó ọlọ́run sọ pé kẹ́ ẹ ṣe ṣe é ṣe é bẹ́ẹ̀ pastor, pásítọ̀ mo ṣe. ẹ ṣe. bẹ́ẹ̀ ni sà. nígbà tí wàá ṣe prayer yẹn àwọn àpẹẹrẹ wo lẹ́yìn rí. ẹ nígbà tí mò ń gbàdúrà lọ ó ń gbé mi lọ mo wá rí ọmọ kékeré kan ọmọ kékeré jòjòló tó ṣà ń lọ oògùn orúkọ ọkọ mi ṣẹ̀sán ṣẹ̀sán ṣẹ̀sán kò dẹ̀ gbénu dákẹ́ bí mo ṣe tají nìyẹn. Hmm broda ṣẹ̀san iwájú olúwa ni ẹ wà yìí mo sì fẹ́ kẹ́ ẹ sọ nǹkan tí ó ṣókùnkùn sí gbogbo ìjókòó yìí ṣùgbọ́n tí kò ṣókùnkùn níwájú ọlọ́run kí ni tẹ́ ẹ ní ṣe pẹ̀lú ọmọ ìkókó bóyá ẹ bá màmá ẹ gbé dání ó wá forí gbá nǹkan mọ́ yín lọ́wọ́ ọmọ yẹn ń ké ẹ ò jẹ́wọ́ fún màmá ẹ tàbí suddenly ó jábọ́ lọ́wọ́ yín ọmọ yẹn ń ké ẹ gbé ẹ kàn wá gbé fún màmá ẹ ẹ ò sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí i kí lẹ lè sọ nípa ẹ̀ àti n tó ní í ṣe pẹ̀lú ọmọ kókó. alàgbà pẹ̀lú gbogbo bóníkàlùkù ṣe ń sọ yìí kò yé mi rárá sáà tí n bá sọ wípé ó yé mi rọ́ ni mo pa mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ kókó mi ì gbọ́mọ kókó dání mi ò ah, àmọ́ kó má lọ jẹ́ nǹkan tí mò ń rò ṣáá. ọkọ mi ta ló rò And because ó dàbí ẹni pé. ṣẹ́rẹ̀ tá a bá ju àbẹ̀bẹ̀ sókè ní ìgbà ìgbà ibi pẹlẹbẹ náà ló ṣì máa máa fi lélẹ̀. I am not ready for any relationship now. Why? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Hmm? But ah, Tọ́pẹ́, kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló le tó yìí now? látìgbà tí mo ti ń bẹ̀ sọ̀rọ̀ relationship yìí n tó wẹ̀ ló kàn ń sọ kò yẹ kó le tó bẹ́ẹ̀ yẹn nà án tábàdẹ̀ dún yẹ sọ́tún wà tún dá wa padà ọ̀rẹ́ bá mi bá ọmọbìnrin yìí sọ̀rọ̀ náà kúlẹ̀ tó ń ṣe báyìí. ọ̀pẹ ẹ̀mí ní káwọn kan yìí tí ò yẹ ọ̀rẹ́ mi rè mo ti mọ̀ ti pẹ́ tó bá sọ̀rọ̀ tó ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ké ó mú lára gan ni òun o ṣé ọ̀rẹ́ mi. ó mú lára wọn náà kéré you very beautiful and pretty girl. ó láyìn pé ẹ̀ understand me. ń jẹ́ kí a understand. bóyá kí n break it down for you. alright. ṣé rí mi tẹ̀ ń wò yìí ọmọ àtàpátá dìde ni mí and nǹkan tó jẹ́ priority nínú life mi is my education. Yeah, yeah. and mi ò dẹ̀ rò pé next thing tó yẹ kí n máa ṣe é sí ni kí n máa tẹ̀lé ọkùnrin káàkiri nǹkan tí mo need ń sìn ni ẹni tó lè help me financially most especially on my education tó lè gbé gbogbo bùkátà mi pàápàá jùlọ lórí studies mi not just paying my school fees and all everything. <laughs> Tọ́pẹ́ this is what I want. tèmi Tọ́pẹ́ ojú lọ̀rọ̀ wà wojú mi jẹ́ kí mi sọ̀tọ̀rọ̀ fún ẹ. Ah. <laughs> lọ́wọ́ ìtẹ́ obìnrin máa ní pọ̀ gan ẹ lójú báyìí máa fi ríran ẹ tó lè gbé bùkátà ẹ tí ó dìgbà tá a bá rí edward torí ẹ tóbi orílẹ̀-èdè tó gbé bùkátà ẹ ní fara ẹ balẹ̀ jẹ́ kí n sọ òtọ́rọ̀ fún ẹ ìṣojú ẹ má ṣe bí bùkátà mi ni ẹ ń pọ́ lé tó lè tó yẹ òkè máa bẹ́ẹ̀sì ṣẹbi kò gbọ́ bùkátà ẹ kò sanwó sukú ẹ lọ́tọ̀ bá rẹ̀ ti fẹ́ kó máa ṣe ṣé tọ́ jẹ́ ká wá forget the fact pé o ti máa rì ìyẹn náà mi fẹ́ tá a bá sọ gbẹ náà tó bá wọ̀ náà ká máa sọ wò kí ẹnu máa lọ dìjà lọ́jọ́ iwájú o tó ti sọ ọ̀tún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó nífẹ̀ẹ́ gidi gangan ni ṣẹ́sọ́ láàrin èmi àti ẹ̀ hmm? jọ bí wọn tó mọ ẹ sọ kí lórí sọ sí. o ṣe ọ̀rẹ́ èmi ò mọ wípé n tó wà lọ́kàn ẹ ni ẹ bọ tẹni o bá ti máa fún mi ní igbó dídí ṣán láti ìgbà àtijọ́ ń fa ọ̀rọ̀ yìí bọ̀ là. ṣé o mọ̀ wípé mo nífẹ̀ẹ́ dénúdénú ló jẹ́ kí n máa dẹ̀ ẹ́ láàmú ni àbí wáì tó fi ń ṣe gbogbo ilé dé wá ti sọ fún mi pé nǹkan tó fèrè ọkọ mi máa dà mí láàmú mi máa ná parabulate lójú kan ṣe kó yẹ kó rí bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ fine tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn èmi ń sọ fún ẹ èmi ṣẹ̀sán anífowóṣe ni mò ń sọ o mò ń sọ fún ẹ wípé gbogbo nǹkan tó sọ wípé o fẹ́ yẹn ni màá ṣe fún ẹ and apart from financial assistance tó ń sọ lórí ọ̀rọ̀ education yẹn mo tún fi ń dẹ lójú wípé anything tó bá tún fẹ́ ní ayé ẹ sọ fún mi màá ṣe fún ẹ what else. God bless you ẹ ká pause kẹ́mi ti pause kẹ́mi wá sóòótọ́ ọ̀rọ̀ ṣe sọ ṣé òótọ́ ọmọ yìí ṣé mo bóyá sọ ẹ̀yìn náà ló máa ṣe fún. Ah, ah. mo ní màá ṣe fún un kó in fact tó bá tún fẹ́ nǹkan mi kó tún sọ máa ṣe fún ẹ. is that your final answer? àbúrò ló ti ẹ ẹ yóò dé tẹ́lẹ̀ fẹ́ èmi náà ló máa ń pè now tèmi tọpẹ́ jẹ́ ká ṣe bóyá sọ ẹ láti wá jẹ́ gbogbo ẹ̀yí ẹ̀ dáadáa ó máa ṣe fifty second ẹ̀sìn máa fi twenty tẹ̀lé ó jẹ́ seventy kọ́ bàdà hmm, báyìí fẹ́ ṣe nìyẹn. <coughs> ẹ̀yìn ọkùn túnjí ọkùn túnjí ẹ ṣó eh, eh. ẹ ẹ bèrè lọ́wọ́ ṣe sọ dáadáa o. tìrì tìrì máa wà òkè orí bẹ́ẹ̀ àbí máa rí tó bá ti ṣe lè mọ́tìlì mò ń pàláṣẹ fún ni o ó máa ma ṣe hundred bọ̀ torí bùkátà tẹ́mi ní tó pọ̀ gangan màá fi five sórí twenty ajẹ́ one twenty five ọ̀rẹ́ mi ò lè pàṣẹ fún wa má mo ṣe ó ṣe kí ni ó ṣe kí ni bákan ọ̀la ṣé ṣé hundred tèmi ló kéré àbí twenty yes. láì pé mo bá mi pè wọ́n ní kíchìnì o. kí ló ti ṣẹlẹ̀. mi fẹ́ jẹ sálò mọ̀ kó bá mi ṣe ráìsì. Tọ́pẹ́ mi understand kí ló tó ń ṣe báyìí. ṣé bí nǹkan tó sọ fún mi ni wípé swallow ló rẹ̀ jẹ wáyé tó dẹ̀ tó fi di pé rice ló tún fẹ́ jẹ kí ló ṣẹlẹ̀. actually mo ní change of mind mo fi pé ilẹ̀ ti ṣú so kò yẹ kí n jẹ swallow sùn so i want something light. Um, mo ti gbọ́ ẹ̀ kò sí wàhálà èmi á pe kitchen máa sọ fún ọ wípé kí wọ́n bẹ̀ prepare rice though wọ́n á ti máa ṣe sọ àmì yẹn lọ kò sí problem. àsanwó ẹ̀ náà ni ìyẹn ò lẹ ìyẹn oh excuse me sorry da. Uh, hello there. Yeah, báwo ni? tó bẹ́ẹ̀ yẹn ni ah okay okay okay okay okay just hold on hold on uh, fún mi ní an hour ẹ máa kọ́ ẹ̀ lára ńlẹ̀ máa kọ́ ẹ̀ lára láìpẹ́ ìṣe má worry it's okay that's all right. Um, sorry there um, ìyá yìí ló pè mí ó ní kankan ṣẹlẹ̀ nílé kí n sáré yọjú sóhun so. mo máa lọ bá nísìn bọ̀ lágbára ọlọ́run ọba the first thing tomorrow morning very early tomorrow morning màá kọ́ ìlara mi báyìí okay. Jason, <laughs> you are joking. Mo kò lè now. You cannot go. It's not possible. Báwo ṣe máa sọ fún mi Lolly. It's not possible now. You know. How kò kò possible Lolly? lè lọlé. Tọ́pẹ́, kí ni nǹkan tó ń tra àti sọ? Ìyàwó mi ni mo sọ wípé ó pè mí So? So? What? Ah, ah. mo ti sọ fact fún ẹ n tó bá fẹ́ béèrè wọn fún ẹ. wà á lóyún ló ṣe Are you alright? kí ni gbogbo òṣì yẹn what's wrong with you ṣé o wà alright ṣe ṣé o sick ọ̀gbẹ́ni jẹ́ kó yẹ pé o gbogbo ìkọ̀kọ̀ ń ṣiṣẹ́ lọ́pọlọ wẹ́ èmi máa dé kitchen nísìn máa ní kọ́ bẹ́ẹ̀ prepare rice olóòfẹ́ wọn á mọ bá ṣe máa gbéra fún mi tó bá bẹ̀ kó jẹ́ tó àìkọ́ má jẹ mo rò kó yọ mi. Yeah, I'm on board ṣẹ́rí tí bá ní pé nǹkan tí ṣẹ̀sán ṣe fún mi kò dùn mí wàhálà irọ́ ni mo pa. o tí ì sọ nǹkan tó ṣe. nǹkan tó jẹ́ ó dùn mí. o ò gẹ́gbà tí mo sọ tọpẹ́ jẹ́ kí n mọ nǹkan tó ṣe gangan. èmi àti ṣẹ̀sán wà ní ọ̀tá o lóòótọ́ ìyàwó ẹ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ṣẹ̀sán lè fò dìde òun lọlé o òun lọlé o ẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí obìnrin tèmi náà jẹ́ wọ́n ní ṣe san ó lè lọ́lé o after all argument by omasin ti mi ni o dey change mind all of a sudden ah Mutúndé ṣe san ná mi ah Mutúndé ṣe san má ná mi o ó ná mi bí ìgbà tó jẹ́ pé mo jí ní nǹkan ni kí lè fà níbẹ̀. lórí pé mo ní pé kó má lọ lé ṣé mi ní red náà sọ fún ṣe sọ pé kó má lọ sílé mi. Ah, bóyá ká ṣe báyìí jẹ́ kí n rẹ́rìn mi tí bá rí iṣẹ́ sọ fúnra mi màá béèrè nǹkan tó ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ o kí ni nǹkan tí ò ṣẹlẹ̀ o because ó mọ̀ Yorùbá máa ń pa òwe kan wọ́n ní agbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni ó lè mọ iye obìnrin ìlú tó bá dùn báyìí lọ́wọ́ lè bá máa sọ jẹ́ kí bá ti sọ̀rọ̀ lọ nǹkan tó bá rí lọ́bẹ̀ tó fi wá lọ àjẹkẹ́bẹ̀ mọ́ jẹ́ kí kọ̀ọ̀kan yẹ ẹ̀yẹ wọ́n wà tọ́pẹ́ wọn. Ah, àwọn tún jí ohun tún jí kò dáa ṣé ẹ ń ṣàlá ti sọ fún mi sí pé mò ń parọ́ mọ́ṣẹ̀ sọ ni. Tọ́pẹ́. nǹkan tó ń jẹ́ láti sọ nìyẹn ṣé mo fẹ́ parọ́ mọ́ pọ́nà mi ni. ẹyin ẹni mo wà. ọ ẹ sí lẹ́yìn mi àwọn tó ti sí lẹ́yìn mi ẹ sí eh, lẹ́yìn mi. mo gbọ́dọ̀ kọ́ fa pé ṣé ìyàwó ẹ̀ ń gbọ́ ló pè ló tọ́ nínú ẹ̀ lè mi fọ́ sí o nínú ẹ̀ lè fọ́ gbé ìlọrí bẹ́ẹ̀ wẹ̀ mi mm, rí bẹ́ẹ̀ ọ̀ síbẹ̀síbẹ̀ má wọ̀rí a máa yanjú ẹ̀. tójú ó dùn mí o mi nípa politicians wọn ṣe dùn mí o ó dùn mí o bẹ́ẹ̀ mo ṣe ní kí wọ́n fẹjọ́ ẹ̀sùn yìí. ó dà mo ti gbọ́ ó mọ ọdún ṣẹlẹ̀ kí ká fi ṣe lálejò báyìí. mo ń tún kọ́ fún mi bẹ́ẹ̀. tọ́ ìwé fi mí lè. ọwọ́ wọn soup tó máa like yẹn kó kan lọ́bẹ̀ kó kan ṣe ìfàájì dẹ̀. mi jẹ kókó nǹkan tí mo bá wà bí kàn nìyẹn. tọ́ọ̀sì. ayé fi mí lè mú pọ̀ ní kí wọ́n fẹjọ́ ẹ̀sùn yìí ni mo. ṣé bóyá yìí náà lè sọ ẹja tó wà láì kẹ̀kẹ́ sáré kó jẹ́ mo jẹ inú bí mi ó yà bọ̀. àwọn ọkùnrin àfi sùúrù nígbà tí wọn bá rojú tán a tún máa wá ìrojú kiri no problem. Yeah. hello rẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwà àti Tọ́pẹ́ ó ṣe kó omi tán ni. ọ̀rọ̀ ẹ máa ń fún ọ ní gan-an náà àfi sùúrù. Tálílé Tọ́pẹ́ kí ló wá ṣe bẹ́ẹ̀ náà ó yá fi mí sílẹ̀ màá bógùn mẹ́ lórí o. kí ló kí ló ṣẹlẹ̀ kí ló dé. kí ni gbogbo yẹn o máa bógùn gbọ̀n lórí èmi ń kó wa ah kí ló ṣẹlẹ̀ o wá fẹjọ́ ẹ̀sùn yes o wá fẹjọ́ ẹ̀sùn mo pè é náà ẹ̀ náà mo ní kí ló ṣẹlẹ̀ dóò mo ti sọ tiẹ̀ fún un mo jẹ́ kó yé wípé ó mọ̀ pé o ti níyàwó ńlé fine ṣùgbọ́n èmi náà mo so ìjẹ́ mi gbọ́dọ̀ tu mo eh, alice mi so lẹ́gàrì ṣùgbọ́n ojú mi náà ni tí a fi ń bẹ ọmọ yẹn náà so nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn. ẹ but sórí ntọ́mọ yìí ṣe lọ́jọ́ yẹn kò dáa rárá rárá ni kò dáa ni because wọ́n mọ̀ wípé mo níyàwó nílé àdéjọ́ ní understanding nínú relationship wa yìí kò dé sí tí ò pa ní tú lọ́jọ́ yẹn kí ni o lè lọ sọ́dà o lè kò bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹni ah, kí ló ṣẹlẹ̀. òun náà wàá rèé jẹ́ ká làánà ká ṣe sórí kinní yẹn náà àfi sùúrù ọmọ tó ti mọ̀ pé bóyá ọdún òun ló fẹ́ sùn jọ yẹn owó lèmi náà kàn kà sí bọ́ lẹ́tà love ni o ọmọ yìí ò wá bẹ̀ jà o ó wá bẹ̀ ẹ̀ ni o no no no no ó wá bẹ̀ ẹ̀ gangan ni ìwọ ni ká bá wí náà ìwọ ni ká yes lọ́nà wo tó yẹ à ò ṣe sórí ọ̀rọ̀ fẹ́ image bó tẹ̀ ṣe lọ ìyàfi sùúrù o ìwọ ń gbá ṣọ́ọ̀tì sínú lánàá gbàá òun ṣe ti mẹ́sì àwọn méje lọ́wọ́ láti ọdún márùn-ún ààrẹ tó bomi lù. súnmọ́ kò má bẹ̀bẹ̀ súnmọ́ lọ ṣe é lọ ṣe báyìí náà. kí ló ṣẹlẹ̀. yéé ṣẹ̀sán wà nílé. sori bí tẹ́ fẹ́ sùn ní alẹ́ yìí èmi máa sanwó ẹ̀. Ah! hòtẹ́ẹ̀lì tó fẹ́ sùn. Túnjí hmm? ìjọ má bínú ta ló sọ fún ẹ wípé òun fẹ́ sùn hòtẹ́ẹ̀lì. èmi mò ń sọ fún ẹ báyìí. ṣé mi plan yẹn tẹ́tẹ̀lẹ̀ yẹn. èmi wá bẹ́ẹ̀ plan rẹ̀. Uncle Túnjí. ẹ eh, mo rí bóyá ìṣojú. let me tell you one thing sori torí kò ti rí pé mo love ẹ ló ṣe máa ń wo àwọn ìwà tó kù díẹ̀ káàtó kò dẹ̀ make sense. ìwọ náà fowú lẹ̀ ah. <laughs> fóònù ẹ̀ rí ó dáhùn lákẹ́tọ́ kò fún màá bẹ test ìyàwó ẹ pé ẹ àjọ wà ní. ìwọ ìwọ tún di. ìwọ tí mo sọ fẹ́ kó o ṣe ń bẹ̀ kó o jẹ já kó o jẹ súnmọ́ jẹ kó o mú. ẹ wo gbogbo ẹmu ma jẹ lára. lára yìí. sorry baby. another. kó o sọ kankan sí ìkàntì ìbánisọ kí ló tún fẹ́ kí n sọ náà ohun tí màá sọ mo ti sọ yẹn kí ló ṣẹlẹ̀. ṣe sọ nǹkan tó sọ yẹn ò lè rọ kọ́mí lè ṣẹ́yìn. ṣé o mọ ọkọ tó ń sọ ṣá èwo ni sọkúsọ tó ń sọ jáde lẹ́nu èwo ló ń jẹ́ je lè ṣẹ́yìn. wo jákòrò yẹ pé o jákòrò yẹ pé gan o ṣé ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní géètì ara wa ṣé mi ò ti jẹ́ kó mọ̀ fine mo mọ̀ pé kò sáde ohun yín láàrin èmi àti but still oyún ti wáyé ó ti wáyé náà nìyẹn there is nothing we can do about it you just have to accept that. what i go seek accept what mo rò pé kankan ṣe ẹ èmi bí èmi ṣe wà yìí o èmi ò ráyè oyún n tí màá sọ mo ti sọ fún ẹ mi ò ráyè oyún o ti gbọ́ ọkọ tí màá sọ. bí mi ṣe wà yìí èmi náà ò lè ṣẹyún. o ò lè ṣẹyún. ṣọ́sán mi ò lè ṣẹyún mi ò lè ṣẹyún. Tọ́pẹ́ lẹ́nu tiẹ̀ ìwọ ò lè ṣẹyún. mi ò lè ṣe o ṣé o wà ọ̀rọ̀ ẹ̀tì àṣọ ọmọ nǹkan tó ń sọjẹ́ lẹ́nu ṣá ṣé àdéhùn oyún wà láàrin mi àti ẹgbàtà fẹ́ bẹ̀rẹ̀ dating wa ni. yes lóòótọ́ kò sí àdéhùn oyún láàrin mi àti ẹ but ó ti ṣẹlẹ̀ náà ni you just have to accept it like that. Tọ́pẹ́ bọ́lẹ̀ nínú mọ́tò mi máa wà. kémi bọ́lẹ̀ nínú mọ́tò mi. bọ́lẹ̀ nínú mọ́tò my friend. <laughs> you can. be serious. ó dàgbò. o rò pé mo bẹ ṣeré ìyá orí ẹ tó fẹ́ jí yẹn wèrè tó wà lórí ẹ̀yẹ màá proof ara mi fún ẹ wípé tó bá lọ́mọ burúkú ni ẹ bàjẹ́ kò mọ̀ pọ́ ọmọ burúkú lèmi náà ó yá bọ́lẹ̀ bọ́lẹ̀ mo rò máa bọ́lẹ̀ bọ́lẹ̀ mi mo sì lọ wọ́n àgbà tó ń jà yé mo rò mo sì kò já wèrè sa wèrè wà lórí ẹ sa mo rè ń bẹ́ẹ̀ tó o rẹ̀ o rẹ̀ o rẹ̀ ṣe bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ tí mo sì jẹ́ ta ni ẹ̀ gan-an mo rò mo sì what do you mean o já wèrè kó kó ẹ ọtún àti mọ́tò àti mọ́tò tẹ orí ẹ̀ kọjá rẹ̀ mo rò pé wèrè wà lórí ẹ̀ màá tẹ orí ẹ̀ bàjẹ́ dànù tó bá gbé fún kò mẹ́yìn. ẹ̀sọ́ orí ẹ̀ tó fẹ́ jí yẹn tó ọjọ́ ojú ọjọ́ má jì yẹn. Ah! ṣe báyìí ṣó the best thing tó lè ṣe ni kó lọ sílé má nìyẹn ó máa pè ìyàwó ẹ̀ wọ́n dé ṣàlàyé fún un pé ó ti lóyún fọ́kọ ẹ̀ as simple as that. why do you always come up with a wrong idea? báwo ló ṣe máa expect mi kí n lọ sílé má nìyẹn kí n lọ sọ fún ìyàwó ẹ̀ pé mo ti lóyún kò make sense na ṣé fẹ́ kí n dalé ẹ̀rù ni. so ayé tiẹ̀ ni kò dàrú wọn ò fẹ́ dalé èèyàn kan rú káyé tiẹ̀ dàrú àbí àbí kí ló ń sọ torí ọlọ́run. ó dà kí ni ìwọ rò kò lè ṣe ń sìn best thing tí mo feel pé mo lè ṣe to avoid issue is kí n lọ ṣe I should just go and terminate the shit àbí. o ní láti ṣe oyún yìí mo ti sọ nǹkan tó máa ṣe fún ẹ. babe that is not nǹkan tó sọ yẹn kò kí n best idea fún mi torí má nìyẹn ti jẹ́ kí n mọ̀ pé òun òun ti marry though ìgbà tí mi àti ẹ̀ ń date I, I did not know but later I, I later realized that he's married kí ló fẹ́ kí n ṣe. mọ́tò oh no i just have to terminate it. tọpẹ tọpẹ bóyá ìdè kò mọ ilé ìná tọpẹ ìdè mo ṣe báyìí ọkọ mo yá dìde mo tiẹ̀ gba díẹ̀ mo díẹ̀ mo díẹ̀ ìyá tó pé kí ló wá ṣẹlẹ̀. inú ni inú ló ń pariwo. kí ló wá ẹ eh, kí ló wá rí lò. gbogbo nǹkan tó wà lẹ́nu mo ti lò fún. Ah, lọ́wọ́ gbé kalẹ̀ sínú yàrá ní àyè. jẹ́ kí n pè yín. ṣé dókítà ni wọ́n ni. pé kí ni kú ọ̀jẹ̀ ọ̀jà ni ojú agbèrè lẹ́wọ̀n dé dé dé dé tọ́pẹ́ eh, ah, ọkọ mi wò mí wojú mi torí ọlọ́run pé. ṣẹ̀sán ṣé tó o bá mú ọmọ yẹn àtòrú yẹn àtọmọ tó gbé wálé ṣé mi ní ìgbà ṣé o ti rí ẹ báyìí ṣé o ti rún tó dálẹ̀ ṣé o rún tó dálẹ̀. Ah, madam mama gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe wá rí bùrọ̀dá ṣe san yes sir ẹ máa ní láti wá màmá tó bí ọmọ tí ó ṣẹ́yìn yẹn àtọmọ ẹ̀ tó ṣẹ́yìn yẹn ẹ máa ní láti wá wọn kàn kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n o ẹ máa bẹ̀ wọ́n gidi débi pé ẹ máa rí pé inú wọn yọ̀ wọ́n dẹ̀ gbọ́ ẹ̀bẹ̀ yín because bíbélì wípé yóò sì ṣe ó ní bí wọ́n bá farabalẹ̀ gbóhùn olúwa ọlọ́run rẹ láti máa kíyèsí àti ṣe àṣẹ rẹ̀ tí mo pa fún ọ ó ní ìbùkún ni fún ọ nígbà tí wọ́n bá wọlé ìbùkún ni fún ọ nígbà tó o bá jáde kí ìbùkún lè jẹ́ àtẹ̀yìn àti tara lé yín kí nǹkan tó ń ṣe yín kó lè stop ẹ gbọ́dọ̀ wá wọn kàn kẹ́ ẹ lọ bẹ̀ wọn o àlàáfíà ni fún yín. báyìí lolú ọlọ́run gbogbo Eh, ẹ jẹ́ ká gbàdúrà Jehovah Jésù Kristi Michael. nígbà tí ṣe sùn tó ṣàlàyé ọ̀rọ̀ yẹn ọdún sí mi fún mi wọ́n máa bá wí gan ẹlẹ́dàá yín mi wọ́n bá wí o ìjọ ẹ̀bẹ̀ ni mo ṣàgbẹ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ bá mi dáríjì ẹ ṣàánú mi. ẹ wo màmá gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò yé mi ah. ojú ẹlẹ́dàá yín dẹ̀ tó ah. mi ì mọ nǹkan kan pa ẹ o ah. mi ò ṣe nǹkan kan rárá èmi sì fi jà fọlọ́run jà kódà gan ọmọ tó wà lọ́hùn ó mọ̀ pé mi ì mọ nǹkan kan pa ẹ. èmi ṣe mẹ́wàá mo ṣe mẹ́wàá. ìyá tọpẹ ọmọ tí ó bá sin ni ò ní kú lójú ẹni hmm. bẹ́ẹ̀ ọmọ tí ó bá sin ni kò ní kú lójú ẹni èmi ò fẹ́ kó mọ́ ọ̀rọ̀ àròkàn o àròkàn ní máa ń mú ẹkún àsun dákẹ́ dání ó sì léwu púpọ̀ ó léwu púpọ̀ èmi ò fẹ́ kó máa ro sórí èmi náà mọ̀ iná ọmọ ọmọ bí ṣe jóyàn lára tó ọgbọ́n àmọ́ tá a bá níbejì ó ṣe gùn tó láti dáná sun á gbogbo lé bá a bá ní bó ṣe dùn á tó àtàmì dùn àmọ́ tó ti dàgbà tó bá wọn kódà kó bí mi ní ìsìn só lè dàgbà báwọn lẹ́sẹ̀kẹsẹ̀ kábò nítorí ọlọ́mọdé àrí ilẹ̀ tìṣú. Eh, dákun o èmi tí ẹ ti gbà fọlọ́run. ojú ò ní tì ọ́. òun ló fún mi ọlọ́run náà dẹ̀ ló gbà lọ. ọlọ́run kọ́ ló gbà. Ah, kí ló dé. bẹ́ẹ̀ ni sà lóòótọ́ ló fún yín àmọ́ lọ́kọ ló gbà ah, ah, mọ́mí tọpẹ́ ṣé ẹ sọ fún wọn pé tọpẹ́ ṣẹ́yún ni ṣe pé ọmọkùnrin kan ló fún lóyún tó ní kó lọ ṣe tó fi kú. tọpẹ́ bò yín jẹ ni ah, táwọn olóyún. ọmọkùnrin kan ni o. ká ní jọ ọmọkùnrin kan ọmọ agbólé ègbó lọmọkùnrin kan. kí n tọpẹ́ wí kó tó kú. àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí tọpẹ́ sọ fún mi ó nígbà tóun àtọmọkùnrin yẹn jọ ń fẹ́ra wọn kò sádéhùn pé àwọn ò nìyẹn fúnra wọn nítorí pé ọmọkùnrin yẹn ti níyàwó lé. sọ̀rọ̀ nù. òun ló jẹ́ kó lọ sẹ́yìn kò dé sọ fún mi tó bá jó sọ fún mi ṣe bí èmi á gbà mọ̀ pé ńgbà tọmọ bá dàgbà bàbá àwa wá. ẹ wò ọmọkùnrin yẹn tẹ́tí ń tọ́pẹ́ kó lọ ṣẹ́yìn yẹn torí pé ó níyàwó lé ni ó tẹ́tí yẹn ni. Ah torí pé kò sí àdéhùn fífẹ́ láàrin wọn àti pé torí pé òun ti fẹ́ yàwó sílé ni ó sì pọmọ lọ́mọ torí kíni ọ̀dẹ kan a máa pọ̀dẹ kan gbélé ayé gbé. Hmm. èmi ti gbà fọlọ́run. ẹ̀sùn àwọn ọmọ tẹ́lẹ̀ ń gbà tó tó kì wọ́n lẹ̀ ń gbà náà kàn mọ́ bóun níyàwó ńlẹ̀ ni kí ló á ṣe sí báyìí. Ah! bọ́dá mi èmi ti gbà fọlọ́run. òṣèkí ni. mo gbà fọlọ́run. èyí sọmọ bàbá mi mọ́ ni ọgbà fọlọ́hún ọgbà fọlọ́hún ọgbà fọlọ́hún. ọmọdé mọ̀bẹ dání ọ̀bẹ ṣá lọ́wọ́ ó sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe kí lè wá ní kí n ṣe. mo ti gbọ́ mo ti gbọ́ ó dà mo ti mọ̀ ṣe. ẹ pẹ̀lẹ́ sá. Ah, àtẹ̀fín ni gẹ́gẹ́ bí n ṣe ń bọ́ lọ́wọ́ mi bọ̀. Mm sọlọ́mọ àbúrò mi ló bí ọmọ tó kú toyútoyú àbúrò mi ló bí àkọ́yé àkọ́yé kò sí ní bàbá wọn káàbúrò mi ọ̀rá máa tọ́mọ bọ̀ láti ijọ́ yìí títí tọmọ náà yìí dàgbà tó ẹni tí wọ́n lè bá lò pọ̀ kó sì lóyún sọmọ pé yóò ti dàgbà. ó ti dàgbà ó ti dàgbà hmm? Hmm? ọmọ ìyá rẹ̀ náà yóò ti dàgbà ẹnìkan ó ṣe orúkọ oṣooṣù ẹnìkan ó wọ você kó sì fọmọ náà lóyún kó sì pa tóyún tóyún kó pa tóyún tóyún kó wà ní kí n mọ gbẹ̀sán ó kú ó ní kó ti ní ojúkọ ẹ̀kọ́ ojúkọ ẹ̀rẹ́. èèyàn tó bá pààyàn kí wọ́n pa náà ni ọ̀tẹ̀ pa náà mọ̀ ó náà kú ni. èyí ò ní láìpẹ́ nítorí ohun tó ṣe fún mi rẹ̀. wọ́n sọ fún ìyá ọmọ mi aṣọ tí ọmọ òun wọ̀ gbẹ̀yìn ọmọ tó kù aṣọ tó wọ̀ gbẹ̀yìn hmm. kí wọ́n kó aṣọ wọn lè wá bí eh, ike tó fẹ̀ díẹ̀ hmm. kó ń bomi sí wọ́n bá ń bomi sí kí wọ́n gbé síbi tí ojú rẹ̀ yóò ká ọ̀run báyìí tí ó tó ọ̀run dìgbà ilẹ̀ bá fi mọ kéde ọ̀sẹ̀ sí dáadáa aṣọ ni kí ẹ̀mú wa fèlè tẹ̀bá ti ṣe bá ọ̀tọ̀ sẹ́ńtà ló yọ padà ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni sẹ́ńtà ló lò kò jù lọ tẹ̀tọ́ bá rìn tẹ̀lé ikú. irú rẹ̀ ni wọn ò ní rànlọ́ níbi ọ̀rọ̀ dé. àwa mi ṣe ìyá rẹ̀ ò ní í ṣe ìyá rẹ̀ ò fọwọ́ sí i gbogbo mi ń ṣe yìí àjọ ọmọ ni ìyá rẹ̀ ò fọwọ́ sí rárá ìyá rẹ̀ ò ní í ṣe kò ní í ṣe. bí mo bá gbọ́ ọ yé dáadáa ìyá tó bí ọmọ tó kú yìí kò ní fọwọ́ sí ohun tá a là kalẹ̀. kò fọwọ́ sí rárá ni. kí wọ́n ní tiẹ̀ kí n tiẹ̀ ìgbà tí ìyá rẹ̀ ò fọwọ́ sí kí n tiẹ̀ ti jẹ́ ṣé wọ́n lọ bí fún mi. ó dùn mí. ọ̀sẹ̀ wa mọ̀ mú láyà rẹ tó yìí. ó dùn mí gan. kì í ṣe ohun tèmi lè ṣe nígbà tí ìyá rẹ̀ ò fọwọ́ sí àfi ká ṣe. ọ̀rọ̀ rẹ yìí tojú sí mi o. àtẹ̀fíníwọ̀ ní ẹ̀rọ ẹ̀gún àfi ká ṣe àfi ká ṣe. má ṣì ń lórúkọ pé àtẹ̀fíníwọlé wọlé ẹ̀dú. wọlé kẹ́gbẹ́. wọlé ẹ̀dú sọ̀rọ̀ òun ló mọ mú láyà rẹ tó báyìí. àtẹ̀fín àfi kó o ṣe. èyí ò ń le díẹ̀ ah. ìgbà tí ìyá ọmọ ò fọwọ́ sí ayé ó béèrè kí n tiẹ̀ eh. kí n tiẹ̀. Ah, ah, ṣé ṣé wọ́n lọ bímọ fún ni bá àbúrò rẹ lọ pé. ẹ bẹ́ẹ̀ ni ah, ah. sọ́wọ́ akéré nù bàtàn ni. èyí ah, ò lè díẹ̀ ò lè díẹ̀. ìyà ò jẹ mí gbé. ìyà ò jẹ ọ gbé. ìyà ti jẹ mí gbé. ìyà ò jẹ ọ gbé. wá ọ̀dà ọ̀dà ìyà ti jẹ mí gbé. ṣe sùúrù ṣe sùúrù n ta lè ṣe kù n ta lè ṣe kù n ta lè ṣe kù ṣọgbọ́ n ta lè ṣe kù. ọmọ kan sì fìyà jẹ ń gbé. mo ní ọ ṣe sùúrù n bọ́ ti débí ohun tá a ti dáṣe rè ah, iṣẹ́ kan tó ń bẹ tí mo lè sà sí fúnra rẹ̀ báyìí ní ọ̀lọ́fọ́ jálẹ̀ àgbọ́n. ságbọ́n sì ta. yọ ta mọ̀nà. àgbọn ta. yọ ta. tágbọ́n bá ta yóò sì kú. ọ lọnu. èmi á fẹ́ gbé obì sí obì tí wò ń bẹ̀. ntọ́ tọ́ pọn dandan ni pé kó kú. ṣé yóò tẹ ẹ lọ. ó ti tán. ẹ já ṣe yùn. já ṣe yùn. tẹ́bẹ́lẹ́ yóò lé lọ́wọ́ ìyá rẹ̀ nú. bó o pé ìyá rẹ̀ ò fọwọ́ sí. ìyá rẹ̀ ò fọwọ́ sí. ó ti tán èmi ó ṣe èmi ó ṣe yún. ó ti kú náà ni. àmọ́ kí náà ó ọmọ mú láyà rẹ. ó mú. Ah! bẹ́ẹ̀ni sóòrì pé mo sọ fún ọgbà náà ni tòní àgbà wọn lọ́wọ́ kàkà kẹ́kọ̀ọ́ àmọ́ jẹ́sẹ̀sẹ̀ gbogbo ọjọ́ fi ṣàwádà nù. ẹ ah! ah! mo sọ fún yín pé kẹ́ ẹ má ṣe nǹkan kan wípé ká fìjà fọ́ lọ́hùn jà. lèbo sọ àgbọ̀ngbà tí mo ń pe sọmọ bàbá mi ní ẹ̀sà. ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ má bẹ̀rù sàmì mọ̀ pé nǹkan tó máa le tó báyìí ní ẹ̀ṣá ló lè sá. ẹnu rẹ sọrùn. ìfihàn sílé a máa dọ̀kà láàmú káàkiri. àwé tán wọn nítorí náà pẹ́pẹ́ sí ìyàwó rẹ̀ ń bẹ́ẹ̀ lé ọmọ pé oníyàwó lé ńgbà òun ná kínní rẹ̀ káàkiri ìwọ wá ní ní ìsìn ìgbẹ́ èmi ọmọ tá a lè ṣe ṣe o èmi ọmọ ti bọ́ èmi ọmọ tá a lè ṣe sí. ó ti bọ́ ọ. ẹ jọ torí ọlọ́run ẹ ṣàánú ẹ torí ọlọ́run ṣe ti gbọ́ wọ́n ti wá bẹ̀ ẹ jẹ́ ká fìjà fọlọ́run jà ṣé ó ti yé yín ẹ jọ. èmi ò mọ̀ tèmi lè ṣe ṣiṣẹ́ bọ́ àmọ́ pé wọn ò méwé wọn ò mégbò mọ́ bẹ̀ yàn lọ́wọ́ ẹ̀ ni. ẹ ṣe bí ẹ mọ ẹni tẹ́ ẹ lọ bẹ̀ lọ́wọ́ yẹn. àtẹ̀fínì ni. bóyá kẹ kẹ bá wọn lọ síbẹ̀ ọlọ́run á jẹ́ kó ní solution a jẹ́ kó ní kíní láti yọ̀ǹda wọn ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó máa kọ́ sáà máa bá tì wọ́n lọ. ọlọ́run bá sọ pé kọ́ wà ah. èmi ò kó iná ọbẹ̀ o. àwa àtẹ̀jẹ́ ló yóò máa sí ìwọ ìwọ kìíní gbọ́rọ̀ bí èdè òjò lójú láì. abẹ̀bẹ̀ ló sà. bàbá ìjọ ẹ̀ ṣàdùn mi o ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yín ẹ bá mi túlẹ̀ o nínú ọmọ ò ní jó yín o ẹ ní fọwọ́ yín gbọmọgbìn ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o. ìyá ìyá ẹ ṣe sùúrù ẹni ó yẹ kẹ́ ẹ bẹ̀rẹ̀ kì í ṣèmi èmi kọ́ lẹ́ bẹ̀ ẹni tẹ́ bẹ̀rẹ̀. bíbó ah, ah, ah. ṣe bí mi bẹ́ ọ lọ́wọ́ ẹ̀ ni èèyàn tó bá sì mọ àtiwáyé olúùnàgún náà yẹn mà ti padà ẹ̀ mo bẹ̀ ọ lọ́wọ́ ẹ̀ ni mo sì jíṣẹ́ ẹ̀ ni ọ̀tàn tí wọ́n bá bẹ̀ ọkọ̀ gbà ọ sì dénú rẹ. àá ṣebí mi lèmi kó wọn wá. tinútinú lọ sí fi. tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ni mo ní ń o àfẹlá ní ìsìn èmi náà ni mo tún ní ń bẹ́ẹ̀ lórí. ọ̀dà náà ọ̀dà náà ìyá ìyá ẹ gbórí sókè hmm. ẹ náwó máa nà ẹ ṣe wàhálà. máa ṣe é. Hmm. ibi tó ti bẹ̀rẹ̀ rèé màálù dúdú tí ò lábà wọ́n ìkan àgùntàn dúdú tí ò lábà wọ́n ìkan màá rà atare méje màá rà orógbó méje wọ́n wà obì méje màá rà ẹ̀rìn yìí náà wọ́n rà ọlágbébọ̀ adìyẹ nú gbogbo ẹ̀ pátá ni wọ́n rà ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbagbá báyìí láfi káàdì rẹ̀ gbogbo ẹ̀ ni máa wá. ẹ sì fi ọ̀pọ̀lọpọ̀ owó tó tó àwọn aláwo tó tó wọn jẹ ẹ fi sí. máa fi sí àníkísà má ti ṣòfò ọmọ máa wà. eyín làwọn àṣìṣẹ́ táfi lé ikú dẹ̀yìn lẹ́yìn rẹ̀ òun àti ikú ti ń lé kiri áyà wọn. ẹ ṣeun bàbá ikú ọ̀padà lẹ́yìn rẹ̀. ẹ ṣe mo dúpẹ́. Hmm. kí wọ́n wá gbọ́ lẹ́yìn ìgbà tá a bá ṣiṣẹ́ ìtàn ọjọ́ méje gbáko lọ́ lò ń bí fún ìdílé. yóò lò ó. àbọ̀ ò ní lò ah, yóò lò ó. màá màá lò. ọ máa lò ó ni má kà ló lò ó lò ó. ṣùgbọ́n àpérí yóò tẹ́ ọ lọ́rùn láti sùn fọjọ́ méje. bàbá ti ṣèyàn kọ́ọ̀sì wàhálà tí kò gbọ́ bọ́ níyàwó lé gidi. ó ní. kí ló ń wá mú ẹ tán lọ yan àlè káàkiri débi tó fi lọ fún yàn lóyún kí irú eléyìí ọ̀tọ̀ ṣẹlẹ̀ olè ojú tí wọ́n máa sọ fún yín nù olè ojú ojú kòkòrò ibi tí wọ́n bá fi yọ yín sí báyìí ló yẹ wọ́n máa ṣomi sí bójú rẹ bá gbébì kan ṣé ọ wọnú wàhálà yìí mo béèrè ni. ẹ ṣé gbogbo ohun tí wọ́n sọ fún yín pátá ló yé yín. àti gbọ́sà. pátá ẹ ti gbọ́. ẹ ẹ ẹ ṣe gáfárà mo fẹ́ bá a níbí náà. kò burú bàbá. ó yà ń di tẹ̀lé mọ̀mọ́ rẹ̀ tẹ̀lé mọ̀mọ́ rẹ̀ ẹ dúró dè mí ta bẹ̀. ọ̀dà ẹ ṣeun o ẹ dúró dè mí ta bẹ̀. ẹ ṣeun o bàbá mo dúpẹ́ o. ẹ kẹ́ máa lọ pilẹ̀ owó ah. kíákíákíá. sẹ́tífíkì mi lè. ọ pè mí ah, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó máa bá ọ. so ti fi tèmi lé inú ikú lorò ń jẹ so ti fi lé ìwọ̀n mọ̀pọ̀ tún yóò tún léyìn òun o torí ó yẹ kó ti pè mí bó tẹ̀ ṣe wá gbà bó ṣe wá gbà wọ̀ọ̀rọ̀ wọ́ pé ó ti tó ó ti tó kò yé mi sí. ó ní kí n pè ọ́ bí bó àwọn owó tó tó gbogbo awó pín tó ta wo jẹ n bò lèmi wà sọ́gbẹ̀rì lè. ọ̀dà ọ ti wà lára wo. àṣegbè kan ò sí o. iná báyìí la wà àdúgbò òrùn la wà àdóhùn àdó mẹ́ta làdó ẹ̀yìn ìyá mi olódóodẹ ìkọ́gbó ìkọ́nù ìkọ́ tó kù lẹ́bí sọmọ aráyé lóore. ìkan yòókù náà lẹ́bí dáṣẹ̀ rí àwọn ọmọ èèyàn gbọ́ngbọ́ngbọ́n làárọ̀ kọ́gbọ́ngbọ́ngbọ́n làárà dá léjìdá léjìdá ńlá ara gógó dẹ́ adáfẹ́niyàn bọ́ ọkọ̀ fẹ́niyàn ńgbà tí wọn ò jẹ́ kọ́mọ èèyàn sinmi ẹ jẹ́ kéèyàn ó sinmi ẹ̀yin ènìyàn ẹ jẹ́ kéèyàn ó sinmi ńlá ìyá mi ènìyàn ńlá pọ́mọ èèyàn ẹ jẹ́ ó sinmi kùrukùru wọn ò sọ nínú òòrùn

nà sẹ́yìn o kò gbọ́dọ̀ gbá lọ o kò gbọ́dọ̀ gbá o kò gbọ́dọ̀ gbá o kò ní pẹ́ dé o obìnrin bájá bá gborí apẹ̀yìndà. obìnrin kò gbọ́dọ̀ gbá o kò gbọ́dọ̀ gbá o ó ti gbà ọgbà mo gbà ọgbà mo gbà ọkọ oríire mo gbà ah, ọkọ oríire ọkọ oríire ọkọ oríire ọkọ oríire okó orí ikú ti lọ́nu wọn. àṣẹ. ẹ kò tún padà wá mọ́. àṣẹ. ẹ ò tún ṣàìsàn mọ́ o. àṣẹ. ẹ àrùn àìsàn tún gbé ẹ wọ́n lẹ̀ mọ́. àṣẹ. ẹ o igbó rere báyìí nílé alákẹ́dùn. àṣẹ. ikú ti lọ o. àṣẹ. ó yá ó yá ó yá ó yá ilé ilé ilé ilé ilé ilé. àṣegbé kan ò sí o oh, àṣepamọ́ ló wà o. beat me, you beat me. You kill me, you kill me. Oh, if I decide not to cry, what if I decide not to die? Oh, go go a bá say láyé ń bí. lélẹ́dùn ọba mi rí kó wá sóhun tó ṣòro.